إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون وأخواتي المستمعات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí ẹni tí ó dá ọlọ́run ọba mà lọ́lọ́run tí ó sì mọ̀ pé ọlọ́run ọba lọ́tọ́ láti máa fún níjọsìn ẹni tí ọlọ́run ọba àlékẹ́lá ní kí ọmọ ọ̀tún yàtọ̀ sí òsì ẹni tí ọlọ́run ọba àlékẹ́lá ní kí ọmọ aburú yàtọ̀ sí oore ọlọ́run ọba tí ó ṣe wá báyìí òun náà yọba tí a dúpẹ́ fún abẹ́lọ́run ọba àlékún ìdúró déédéé lórí ẹ̀sìn ọlọ́run ọba àlékún gbígbàgbọ́ yẹn ẹ̀sìn ọlọ́run ọba kọ́lọ́run ọba àlíkẹ́lá kí ọmọ ìjogún rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa ajẹ́rìí pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa fún níjọsìn ajẹ́rìí pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba nìkan ṣoṣo ajẹ́rìí pé ọlọ́run ọba yìí ó ní àwọn orúkọ tí ó dáa ó sì ní àwọn ìròyìn tó ga eléyìí tá a gbọ́dọ̀ fi ròyìn ẹ̀dá kankan lẹ́yìn ọlọ́run ọba nìkan ṣoṣo a sì jẹ́rìí pé ọlọ́run ọba yìí kò ní orogún nínú àwọn orúkọ wọ̀nyí àtàwọn ìròyìn wọ̀nyí ẹgẹ́ bí ó ṣe ní orogún nínú àwọn iṣẹ́ tọ́lọ́run ọba ń ṣe tí ó sẹ́ni kankan tí ó ní kápá àti ṣe àwọn iṣẹ́ lẹ́yìn ọlọ́run ọba nìkan gbogbo àwọn nǹkan wọ̀nyí la fi rinlẹ̀ fún ọlọ́run ọba a sì jẹ́rìí bẹ́ẹ̀ fọlọ́run ọba nìkan ni ọba tí ó lẹ́tọ̀ọ́ sí àwọn nǹkan wọ̀nyí yàtọ̀ fún àwọn ẹ̀dá tí ọlọ́run ọba àlékẹ́lá àlékún ìkẹ́ ọlọ́run ọba orí ajẹ́njẹ́ tán ọlọ́run ọba àlàáfíà ọlọ́run ọba àánú ọlọ́run ọba kọ́mọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba àlékẹ́lá hàn sí gbogbo àgbáńlá yìí láti wá yọ wá kú ní òkùnkùn àìmàkan òkùnkùn àìdọ́lọ́wọ́n bá mà lọ sínú mọ́lẹ̀ Islam. àtúnwá sọ̀rọ̀ báyìí náà fún àwọn aráalé ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n sì ẹ̀sìn Islam pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam tó sì ànábì lọ́wọ́ lórí bí ànábì sallallahu sallam ṣe rí sí ọlọ́wọ́ bá jẹ́ ẹ̀jẹ̀ bá lọ́wọ́ bá ti fi lọ́wọ́. bákan náà a sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún àwọn sọ̀hábà ànábì náà àwọn tó ń pè é wọ́n ran ànábì lọ́wọ́ lórí jíjẹ́ iṣẹ́ ọlọ́run ọba dógóńgó nítorí kí ẹ̀sìn ọlọ́run ọba kó lè bá jẹ́ ìgbà tí yóò ọba. a tún wá tọrọ báyìí tán fún gbogbo olùgbé di ọjọ́ ìgbéra kìyàmà abẹ́lẹ́wọ̀n kí kí ó kà wá náà kó kà ilaha illallah. ọ̀rọ̀ tí a ń gbé ẹ̀wò lálálẹ́ báyìí òun náà ni ọ̀rọ̀ àwọn khawarij àwọn khawarij àsìkò tiwa yìí àwọn khawarij àwùjọ tiwa yìí àwọn atẹ̀kìrì àwọn tí máa gbé mùsùlùmí ní kéèfèrè àwọn alhaddad yìí àwọn tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà mahmud alhaddad ọ̀rọ̀ wọn là ń gbé ẹ̀wò olórí wọn ní nàìjíríà bí báyìí òun náà ni Muhammad bin Ali Jabata òun ló lórí àwọn khawarij ti nàìjíríà yìí pàápàá jùlọ tilẹ̀ yorùbá ṣéwà nísìn òun ló lórí àwọn khawarij pátápátá àwọn jamaatu takfir wal hijra àwọn alhadadiyun. Al Ah, Muhammad bin Ali Jabata yìí òun ló lórí wọn nílẹ̀ Yorùbá àwọn ìsọkúsọ wọn tí wọ́n ń sọ sínú ẹ̀sìn Ọlọ́run ọba òun là ń fọ̀ mọ́ liyahlika man halaka an bayyina kẹ́ni tí ó bá parun tí ó bá ṣìnà kó lè ṣìnà lẹ́yìn ẹ̀rí tó dájú wa yahya man hayya an bayyina tí ó bá dẹ̀ mọ̀nà tí ó sẹ̀mí nísẹ̀mí tọ́lọ́mọba àlékẹ́lá yọ́nú sí kó lè bá a mọ̀nà lẹ́yìn àwọn ẹ̀rí tí ó dájú lórí àwọn ẹ̀rí tó dájú ilé bá nẹni kátà ń sàlàyé. jama'a a ti sọ̀rọ̀ nípa ìmọ̀síwá sínú àwẹ̀ anu wọn tí wọ́n máa ń sọ lórí ẹ̀ àti àwọn ìrújú wọn tó máa ń kó wa lórí ọ̀rọ̀ yìí adẹ̀tí yanjú ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tí ó yanjú láti inú tírà ọlọ́run ọba títí al-Qur'an al-Karim bákan náà láti inú sunna nabi sallallahu alayhi wa sallam as-sahihatu thabita eléyìí tí ọlá làáfíà tó ti fẹsẹ̀ nílẹ̀ pàǹdàbí ló wí bẹ́ẹ̀ pàǹdàbí ló ṣe àti sàlàyé àwọn eléyìí báyìí alhamdulillah. bákan náà nínú àwọn àrújú wọn tó fi da ẹ̀sìn rú máwọn yẹn lójú ó ní àìlákàkún fún àwọn àfà débi pé ẹni tí ò lè dá orúkọ ààrẹ kọ́lẹ̀ ní lárúbáwá nù wọn tẹ bá sì kọ́ ọkọ rẹ̀ kalẹ̀ ní lárúbáwá kò lè dá kà òun náà máa sọ pé rọwọ àbùkátà àfà o kò sí nǹkan tọ́ka wá pẹ̀lú àwọn àfà o ẹ àbùkátà àwọn olùmọ̀ o kò sí nǹkan tọ́ka wá pẹ̀lú àwọn olùmọ̀ á lọ máa á máa wọnú alukurani straight á sì lọ máa mẹ́rin ní níwọ̀n tó lè dé orúkọ ààrẹ kà lárúbáwá. tó lè dókò ara rẹ̀ kọ́lẹ̀ níwọ̀ náà so ẹ rí i pé wọ́n ti jẹ́ pé wáyé pé gbogbo àwọn ọmọ tí ń sọ̀rọ̀ yìí náà tí wọ́n dá kankan mọ̀ yìí náà ìròyìn àfàlẹ̀ yìí náà ń tẹ̀lé ṣébí jàbàtà ní ṣe wá sí tẹ́yìn náà ń gbọ́ tọ́wọ́ ipá bùkátà àfà èyí ṣe tẹ́yìn náà lé kọ́ lọ ra Bukhari àti Muslim àti Qur'an kọ́ máa dá máa fúnra nínú Qur'an sàlàyé bá ti kírun lọ́rùn Qur'an fún wa ọlọ́run ti sàlàyé ẹ̀ gbogbo náà àdìsá nẹ́bí ó nídìí kọ́ lọ tá a nídìí àfa kò nídìí olùmọ̀ ìwọ náà rárá Bukhari Muslim àti alukur'ani lọ́mọ nǹka bó ti kírun fúnra rẹ̀ káwá wò bọ́yọ́ mọ̀rún kí. lọ gbé Qur'an gbogbo bá ti kírun gbogbo bá ti sẹ̀sìn ọlọ́run bá àdìgẹ́lá ti sàlàyé ẹ̀ fún wa anabi sallallahu alaihi wasallam dẹ̀ ti sàlàyé gbogbo ẹ̀ nífọ̀síwẹ́wẹ́ nínú àwọn hadith wa nabi kátó lè máa fi àfàyọ àwọn kinní pé pẹ̀lú àyà báyìí nǹkan báyìí lọ́wọ́ máa ń wí pẹ̀lú hadithu báyìí ìdájọ́ báyìí lọ́wọ́ bá àdékẹ́lá ń sàlàyé fún wa tànẹ́bí ń sàlàyé fún wa tó bá yẹ pa àbùkátà àwọn tí ó máa yọ fún wa bẹ́ẹ̀ tó bá yẹ pa àbùkátà àwọn olù wọn wúlò nú ẹ̀sìn ká máa tọ́ ọ̀bọ̀ ẹ̀rí fúnra wa ni kí ló dé tí wọ́n lọ kùránì fúnra ara rẹ sẹ́ tí wọ́n náà wá jòkó sínú ilé káwáwo bọ́yọ̀ gbẹ́sìn yá bò ní yìí ó rí i pé ọ sọnù ju òkò tí afọ́jú tọ́ba fi ìbínú lẹ̀ lọ káwájú kọ́ wá òkò náà wá tẹ̀mọ̀ pé ojú tí ó fi wá kò sí ó tún wá fi bínú kún òkò náà ṣé bá ní sùn ọ sọnù jù bẹ́ẹ̀ lọ tí ò ní sẹ́ni tí ó rí ọ he àyàfi tó o bá tó padà sí ojú ọ̀nà tó lálàáfíà tó ẹ̀rí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò bá làákàyè mu ni ọ̀rọ̀ tí ọ̀bẹ ti ọlọ́run bá mu ni kan ní ká máa dá ẹ̀ ká máa já kùránì tọwọ́ bọ̀ fúnra ara wa ó lè gbọ́ yé ìwà onídìí kí ọ lọ ó nídi kí ọkọ lọ kẹ́kọ̀ọ́ ládọ̀ àwọn olùmọ̀ àwọn olùmọ̀ ni ó ṣàlàyé fún ọ ìgbà yẹn ni ló tó gbẹ́sìn rẹ yé sokọ wa lọ dá alukur'ani rà fúnra ara rẹ kọ lọ dábò kọ́ dà ti muslim rà ṣé bá ní sìn kọ́ máa já fàyọ fúnra ara rẹ ó lè mọ nǹkan kan ní ẹ̀sìn ọlọ́run bá ló fi jẹ́ sí pé eléyìí tí wọn náà ń wí yẹn ṣebí jàbàtà ló gbé ṣebí rò ló bá fọ́ àní ń pè rẹ fún yín ṣé bá tẹ́yìn náà sì ń gbọ́rọ̀ rẹ tẹ́ ń gbọ́ mu há gbọ́rọ̀ rẹ. seba ni sise bá fa lòun náà tó péré bó yẹ pé kì í sá fa àná torí pé maka òye àmọ́ lọ́dọ̀ yín iná ìmọ̀ kan ti seba fa alẹ́ pé sokule tẹ̀ ń gbọ́rọ̀ rẹ̀ nígbà tá a bùkátà àwọn olùmọ̀ sọ pé a ti yanjú ẹ̀ ní fọ̀síwẹ́wẹ́ eré fẹ́ máa òun náà ni ọ̀rọ̀ kí ni àgbọ́yé àgbọ́yé mùsùlùmí jama àti àbámu sọ pé alùsùnà alùsùnà àwọn mùsùlùmí ti ń tẹ̀lé ọlọ́run àbílà ń pè bẹ́ẹ̀ o gbogbo mùsùlùmí tí bá ti ń tẹ̀lé ọlọ́run ọba tí bá ti ń tẹ̀lé alukur'an tí ń tẹ̀lé hadith anabi láti fi ṣẹ̀sìn rẹ̀ fẹ́ẹ́tì gbogbo àdìsọ́kan rẹ̀ inú alukur'an àti sunna ni inú alukur'an àti inú hadith ni ti ń mu gbogbo àwọn ìjọsìn rẹ̀ inú alukur'an àti hadith ni ti ń mu sáńpẹ̀lẹ̀ alùsùnà nìyẹn o kámẹ́bà sí gbọ́ ká àwọn ẹgbẹ́ kan ní jẹ́bà hùn àwọn alùsùnà àwọn ètò alùsùnà wọ́n ti ní àkídà alùsùnà ni òkè sàkídà tiwa àkídà mùsùlùmí là ń sọ o àkídà mùsùlùmí gidi àdìsọ́kẹ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ wà lórí ẹ̀ tó ń tẹ́tẹ́ yàn bá ti sí lórí àwọn àdìsọ́kẹ̀ wọ̀nyí ìsìláàmù ẹ̀yàn ó ti mẹ́hẹ̀ nìyẹn sọ́yìn báyìí nìsín ìsìláàmù yẹn ti mẹ́hẹ̀ nìyẹn téèyàn bá ti sí lórí àwọn àdìsọ́kàn yìí. tó tá a bá ti ń sọ pé alùsùnà alùsùnà ẹja máa gbàgbọ́ yìí pé àwọn mùsùlùmí là ń pè bẹ́ẹ̀. àwọn tí wọ́n gbé ẹ̀sìn wọn tán máa ẹ̀sìn wọn lórí àdìsọ́kàn wọ́n dẹ̀ máa ẹ̀sìn wọn lórí ẹ̀rí pé níta bá ti di kánẹ́bì sọ níta bá ti kánẹ́bì ṣe àbí níta rí tí wọ́n ṣe nínú ẹ̀sìn níṣẹ́nẹ́bì sọ kánẹ́bì ò fi takò kánẹ́bì fi rin lẹ́bẹ̀ àwọn tá bá máa ẹ̀sìn wọn lórí àwọn nǹkan wọ̀nyí pé ibẹ̀ làwọn ti máa tá a bá fẹ́ kírun àwo bá nẹ́bi ti kí tá a bá fẹ́ gbààwẹ̀ àwo bá nẹ́bi ti gbà tá a bá fẹ́ yọ gbogbo tá a bá fẹ́ ṣe nú ẹ̀sìn abẹ́ fẹ́yàwó bó lànà bí ṣe ní àṣẹ abẹ́ ṣe kó mọ bó lànà bí ṣe ní àṣẹ kí lànà bí sọ fún wa ń bẹ̀ níbo lànà bí ti tú wa lẹ̀ níbo lànà bí ti dè wa gbogbo àwọn ilé ìbáyìí gbogbo àlámọ̀rí ìgbésí ayé wọn gbogbo àwọn sábà ti ń mọ lórí ọlọ́run bá wí ànábì wí àwọn là ń ní ahlu sunna jamaa ẹ̀sẹ̀ rẹ̀ lórí eléyìí là ń wí o sùkà má máa fi àsìgbọ́ ahlùsúnà ahlùsúnà táwọn wí síra ní sùn tó ń tó dẹ̀ ló jẹ́ kí n yá ilé báyìí. so kí ni àdìsọ́kà àwọn mùsùlùmí gidi tí wọ́n mọ ẹ̀sìn wọn lórí ọlọ́wọ́n bá wí ànábì wí nípa ọ̀rọ̀ dídá kí ni àdìsọ́kà wọn. látàkùn ànábì sallallahu alaihi wasallam tí tó fi di àsìkò táwa yìí kí ni àdìsọ́kà wọn mùsùlùmí gidi tá ń pè ní ahlùsúnnàtì wàlìjàmáà ẹgbẹ́ bá ti sàlàyé fún wa ni kí láti sọ́kà wọn. kí wàá ní àdìsọ́kà àwọn kọ̀wárì asáàbù jàbàtà àwọn èèyàn àfa jàbàtà kí láti sọ́kà ẹ̀ tó wọn nípa ọ̀rọ̀ bídà tàbí yapa sí ahlùsúnnà tá a ní kọ̀wárì jìnnà wọn jamaa yìí tá n pè àwọn tá n pè ó bá ní gbogbo ẹnikẹ́ni tó bá ń pè mùsùlùmí ní kéèfèrí pẹ̀lú àwọn tí ò gbé yẹn jáde kónú Islam gbogbo iṣẹ́ tí yẹn bá ti lè ṣe pátá tí ò bá ti yọ yẹn jáde kónú Islam tọ́ba wa tó ní fẹ́ni bẹ́ẹ̀ iṣẹ́ yìí ti gbé kónú Islam tí ń pè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ní kèfèrí wárìj kò yẹ báyìí nìsí so inú ẹ̀ náà ni dídá àti afẹ́sàlàyé yìí so ibi táwọn pípù yìí ibi tá ti jẹ́ kọ̀wárìj nìyẹn á tún padà sí nǹkan míì kan níjọ́ tí wọ́n àwọn èèyàn ń sọ fún mi wípé jàbàtà sọ lẹ́yìn táwa ti kú bẹ́ẹ̀ tán yányá ni pé jàbàtà sọ pé bàbá wọn wọ̀ ná pé bàbá wọn wà nù ná kódà ó gbé àti àná dání mo ní kò lè sọ bẹ́ẹ̀ because mi mọ̀ wípé àkídà kọ̀wárìjì yẹn ó ti di generate débẹ̀ yẹn ìmọ̀ kó ti wọnú ẹ̀jẹ̀ rẹ̀ débẹ̀ yẹn. mímọ̀ ó ti wọnú egun ó ti wọnú egun rẹ̀ ó ti wọnú mùdùmùdù ó ti wọnú eje re débi kọ́ máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí èmi ọmọ bẹ́ẹ̀ àmúlí ò lè sọ bẹ́ẹ̀ tó yìí tí ìfẹ́ ti ara mi gbọ́. àmọ́ wá àti tí mo ló ṣe ní family wọn yìí ibẹ̀ mo ti wá rí pé ha àtọ́sọ bẹ́ẹ̀ ń tòótọ́ torí pé ọ̀rọ̀ tó jọrú ẹ̀ gan-an ìlọ́sọ wàlọ́hìn àfihàn tó bá ti tó àsìkò tá a ti débẹ̀ ká fẹ́ yanjú ẹ̀ á wá kó àkídà àdìsọ́kẹ́ àwọn mùsùlùmí tó lálàáfíà wa tó ti lákọọ́lẹ̀ nínú àwọn tíra tó ṣe gbára lé nínú ẹ̀sìn ọlọ́run ba látọ̀dọ̀ àwọn àfọ́ àti kéwu wọn ní isnad tí kéwu wọn ní okùn ń di tó fi dọ́dọ̀ ànábì á wá kó àwọn ọ̀rọ̀ yìí wá kí ẹ lè bá mọ̀ pé nínú àkídà nínú àdìsọ́kẹ́ mùsùlùmí òun ni pé ní sọ yìí ẹni tó bá ti sọ náà ọ̀wárí àkídà rẹ̀ wàlọ́ọ̀hì àkídà burúkú ni tó máa pílẹ̀ bẹ̀ fún wa inshallah ta'ala ẹ̀mẹ́jì jẹ́ nǹkan jù sí. à ah, inshallah ká tó wá ọ̀nà bá tí wá fẹ́ gbà ó lọ́nà bá ṣe máa ń rìn bá ṣe máa ń rìn tá a bá fẹ́ yanjú irú ọ̀rọ̀ irú ọ̀rọ̀ bídà tá a fẹ́ sọ̀rọ̀ lónìí bá ṣe sábà máa yanjú ẹ̀ bẹ́ẹ̀ kọ́ láti yanjú talẹ́ yìí bẹ́ẹ̀ kọ́ láti yanjú ọjọ́ èkó ni o ọjọ́ kanjí ni o ọjọ́ àwọn àwọn ìlú káàkiri káàkiri káàkiri ni o ọjọ́ saki ọjọ́ kìsí ni o ọjọ́ yọ ni o gbogbo àwọn ìlú káàkiri káàkiri àti lọrin yìí náà lọ́pọ̀lọpọ̀ gbà bá a ti sábà máa ń yanjú ẹ̀ ńkọ́lá yanjú ẹ̀ lónìí pẹ̀lú gbọ́lọ́ọ̀ba ńlẹ̀ kọ́lá yanjú ẹ̀ pẹ̀lú ìsòkò yìí ọ̀nà tá a gbà yanjú ẹ̀ ni pé bá a ti máa yanjú ẹ̀ tẹ́lẹ̀ ni pé àwọn ẹ̀rí wọn tá máa ń lò àwọn ọ̀rújú wọn tá máa ń lò tó fi tágbára lé tàbí sọ pé bídá gbogbo ẹ̀ lọ́sọ̀rọ̀ ìdí kèfèrí òun làákọ́ mọ́ mú wá náà àwọn àkọ́kọ́ mú àwọn ìrújú wọn wá ẹ̀rí yìí wọ́n máa ń lò láti rú àwọn èèyàn lójú ẹ̀rí yìí wọ́n máa ń lò àwa sàlàyé gbogbo àwọn ẹ̀rí yẹn tá máa ń lò àmọ́ wa bá ṣe máa ń lò àwa sàlàyé eléyìí tó bá súnà mú lórí àwọn ẹ̀rí yẹn àwa sì kíni o a sì rọ́dù fún wọn a sì ìfọ́lẹ́nu fún wọn lórí àwọn ẹ̀rí yẹn báyìí sábà máa ń ṣe nìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àmọ́ báyìí nǹkan lákọ̀ọ́kọ́ ṣe ìtàkọ̀ ṣe báyìí ó ní pé àwọn ẹ̀rí gan táwa gbára lé táàbí gbà pé bídíà ò kí ń ṣe kúfùrù kì í ṣe gbogbo ẹni kúfùrù táàbí pé kì í ṣe gbogbo bídíà lọ́yọ̀ ẹ̀ jáde kónú Islam kò yẹ báyìí nìsín táàbí gbà pé àwọn bídíà kan ń bẹ tó jẹ́ sí pé kọ̀sọ̀ yẹn di kèfèrí tí gbogbo alùsùn náà sì fi gbà bẹ́ẹ̀ látọ̀dọ̀ ànábì látàrí ànábì ni láti wá gbé àwa kó àwọn ẹ̀rí yẹn àwọn kọ̀ọ̀kan kó àwọn sallallahu alaihi wasallam àtòkábátókù mẹ́ẹ̀ àtòbọ́ sórí ayé àwọn sọ̀hábà látòrí Abubakar ní Siddiq tí tó fi dórí àwọn tó tẹ̀lé tó fi dórí àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé tábátókù mẹ́ẹ̀ àtòbọ́ sórí àwọn àtàbíùn àwọn tán jọmọ kí wọ́n àwọn sọ̀hábà àtòbọ́ sórí wọn tábátókù mẹ́ẹ̀ àtòbọ́ sórí àwọn tó tẹ̀lé wọn tí tó fi di àsìkò yìí kẹ́lẹ́ bá mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó ti ń bọ̀ látọ̀dọ̀ ànábì straight nìyẹn ó ń bọ̀ wálẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni kankan tó yapa àyàfi àwọn kọ̀wárì àwọn jàbátá nìkan àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ bíi boko haram kankan kò yẹ báyìí nìsí so tí wọ́n jọ jọra wọn bẹ́ẹ̀ àwọn nìkan náà yapa á wá kó àwọn ẹ̀rí yẹn wá. àwọn èsì táwọn náà máa ń pọ̀ lórí àwọn ẹ̀rí yìí tó láwọn náà tẹ̀pẹ́ yẹn tí ọba fẹ́ gbà nǹkan kò sí bẹ́ẹ̀ ṣe lè wí lọ́sà tó máa ta gidi náà ni àwọn náà láwọn kátàkátà tí ń sọ lórí ẹ̀ àwọn kátàkátà tó ń sọ lórí àwọn ẹ̀rí yìí láti fi bàjẹ́ gbogbo ẹ̀ láyànjú pẹ̀lú ògbọ́ ọlọ́run bá lẹ́yìn tá a bá wá yanjú yẹn tán a wà bó sórí àwọn ẹ̀rí tí wọ́n gángan ká máa mú wa àtàwọn àfáà tán máa ń ka tíra wọn ní kàkúkà tán láwọn àfáà tó sọ̀pọ̀tì àwọn eléyìí kò yé báyìí nísìn ó tún ti bá àwọn àfáà tuntun wá báyìí o ibi torí rédíò tó ṣe gbẹ̀yìn bífọ́ Ramadan nìyẹn ni mo tún ti bá àwọn àfáà tuntun tó kọ wá báyìí kò yé báyìí nísìn ó tún ti bá àwọn tíra míì tuntun wá báyìí ó tó ń jẹ ìfọ́lẹ́nu lórí ìyẹn náà pẹ̀lú ògbọ́n bá ti yanjú ẹ̀ nìyẹn. àmọ́ síwájú ká tó wá bẹ̀rẹ̀ kí n tó wá bẹ̀rẹ̀ sí máa máa rẹ̀ ríyàn wá lẹ́yọ kọ̀ọ̀kan látọ̀síkò ànábì sallallahu alaihi wasallam. àwọn nǹkan tí a plé lánàá tí a fẹ́ plé lánàá tó ẹ pé ọlọ́run bá kádà pé kárí díẹ̀ plé nínú ẹ̀ táàrí ọ̀pọ̀lọpọ̀ plé nítorí pé kò ṣe dáadáa. àwọn nǹkan wọ̀nyẹn mo ti padà mo ti padà kọ́ tẹ̀ dáadáa mo ti gé. so n tọ́wọ́ pàtó mo fẹ́ kọ́ fẹ́ plé rẹ̀ ni pé ìró dọ́dọ̀ mi wípé àwọn ọmọ àfa yìí àwọn ọmọ lẹ́yìn àfa jàbàtà yìí wọ́n ń béèrè rẹ̀ wọ́n ń béèrè àwọn nǹkan yìí pé níbo làfa ti sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tá a sọ yìí pé àfa ń sọ nípa àwọn àtòun fúnra nípa àfa fúnra rẹ̀ àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ tá à ń sọ lánàá yìí àwọn fẹ́ gba àwọn ọ̀rọ̀ náà so inshallah ta'ala ẹ kọ́kọ́ gbọ́ náà kẹ́ tó gbà ẹ kọ́kọ́ gbọ́ so yín pè é fún jama nǹkan tá a wá ní lọ́dọ̀ tá a bùkátà látọ̀dọ̀ wa ni pé ẹjẹ́ farabalẹ̀ gbọ́ torí ọlọ́wọ́ bá torí pa abẹ́ká gbọ́ lágbọ́yé ni adẹ̀bẹ́ká mọ ewu àwọn tí àjọ ń gbé láwùjọ yìí táàjọ ń sùn táàjọ ń jí táàjọ ń gbé ládùúgbò kan náà bóyá múlùdùn ni wọ́n ni o bóyá mádùúgbò wọn ni wọ́n ni o àbí àbàlújẹ́ àbábàdúgbò jẹ́ ẹ̀yin náà rí ń ṣé báyìí abẹ́kí afarabalẹ̀ ẹ mẹ́jà pariwo àyè pariwo wá yẹn àǹfààní méjì la fẹ́ rí mbẹ́ àǹfààní alákọ̀ọ́kọ́ nítorí ká lè bá gbọ́ lágbọ́yé àǹfààní ẹlẹ́ẹ̀kejì ó ní pé níta ń rìkọ́ọ̀dù mi báyìí ká má bàa di pé ariwo èyí ọmọ wa kó sínú ẹ̀yọ́ ọmọ wa bàjẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n fẹ́ gbọ́ àwọn nǹkan wọ̀nyí àwọn òsì láǹfààní àti wà pẹ̀lú wa mi báyìí lónìí àwọn padà máa gbọ́ ńlé ni wọ́n padà máa gbọ́ káàkiri wọ́n padà máa gbọ́ káàkiri ṣéra ní sùn tábà tí wọ́n ń pariwo tá a jẹ́ kí nǹkan yẹn kó hàn nínú táwọn ti gbọ́ sọ abẹ́ kí yá farabalẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba. insha Allah ta'ala bẹ̀rẹ̀ sí ma play àwọn nǹkan náà ní season tẹ̀lé tí bá ti wá play rẹ̀ máa kán máa kéékèèké sí ní ká púpọ̀ sí torí ń jókòó ni wa náà ti ma gbọ́ yé nítorí àsìkò wa ìrà ma ká máa kéékèèké sí kò yé báyìí nìsí. àmọ́ sókè ọ̀rọ̀ nínú gbogbo àbá yìí apààyàn ni ìpààyàn sì ní kọjọ́ lójú rárá kọjọ́ lójú rárá so gbogbo tí mo fẹ́ play yìí ẹ máa gbọ́ pé ohun ẹ̀pá ó wọ́n pípa pípa sáni ṣé mọ̀ pé boko haram ní pípa pípa ẹ ti mọ̀ pé àwọn ni à ń pa gúgúrú à ń pa gógùn à ń pa kúkúrú à ń pa gógùn pípa ọ̀jọ́ wọn lójú bí à ń dúyàn bí à ń ṣe gbogbo ẹ̀ ẹ máa gbọ́ náà ràbá yìí náà pé pípa pípa pípa kò lọ́rọ̀ rẹ lẹ́nu àbí pípa tẹ́tí ọ̀dà sàn làbí ń sọ pé wàláhì bá ṣe rí lélẹ́yìn bá ṣe rí nìyẹn ṣé bá ní sìn yìí so àkídà wọn mo fi ọlọ́run bá tọ́ mi tọ́ dá ẹ̀mí tí màá dún wájú ẹ̀rọ ojú ọlọ́jọ́ gbé ọ̀sẹ̀ yá mo àkídà wọn ni pé ó yẹ káwọn máa pa wá ni àmọ́ wò tí ì lágbára ẹ wà máa gbọ́ pípa pípa náà nínú àwọn nǹkan tí mo fẹ́ play fún wa yìí ṣé bá ní sìn inshallah mo fẹ́ kí a farabalẹ̀ dáadáa kí a gbọ́ àwọn nǹkan náà so ká lè bá gbọ́ lágbọ́yé naam màá bẹ̀rẹ̀ sí pé rẹ̀ báyìí inshallah ta'ala lílẹ̀ tó yẹ sí pé àárín kan pé kí ọlọ́ọ̀bà ní kíláà kójú kó ṣe ẹnìkọ̀ọ̀kan wa láǹfààní. naam alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun lè léyìí báyìí so ẹ jẹ́ ká gbọ́ pẹ̀lú farabalẹ̀ bismillah. naam kò sí sálẹ̀ ẹ máa sùn mo ti yọ. inshallah ta'ala màá pè rẹ̀ ń sìn inshallah. naam kò fẹ́ play ni yóò play inshallah. tí o bá play pẹ̀lú yẹn yóò play kàn. Ah, tí n bá sì replay inshallah màá máa gbìyànjú ẹ títọ́ ọlọ́run fi ní kí n replay tí n bá dé wàá replay lónìí inshallah àmọ́ mo ti play mo ti play bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé mo gbé jáde so. <laughs> ah ok mo ti yé fóònù yẹn lẹ̀ pátá ni inshallah so mo ti reduce the volume to the lowest level ni yóò padà wá play báyìí inshallah. ẹni tó wà yìí nínú mọ́tò tí wọ́n ní ká lé àwọn jà. àwọn tí mo ti polówó àwọn kan dùn wọ́n lùgbà bá wọn. àyè tó ti dá àmì àbí àti ìtúndẹ̀ sọ tó wọ́n ti wà láì. Ah, inshallah màá tún play ó ti ń play báyìí àmọ́ nígbà tí a fẹ́ play rẹ̀ ẹ́ pé ọ̀kadà kọjá so inshallah màá wá tún play by bismillah. ẹ tó wà ìdí láti ọmọ tó ti wọn ní ká lé àwọn tẹ àwọn tẹ̀mí ti polówó àkànná pàṣẹ ọ̀gá lùmọ̀ ó lùmọ̀ pa o. Ah, alhamdulilayi mo rò pé a gbọ́ díẹ̀ nǹkan tí ó wà mí báyìí òun náà ni pé ó ń sọ wípé ìgbà tó ń lọ sọ́fà sọ àwọn kan wọ́n fẹ́ dá wọn nínú àwọn ará ọ̀fà. ẹni tó wà yìí nínú mọ́tò tí wọ́n ní ká lé àwọn tẹ̀ àwọn ilé ìwé ìpolówó àwọn ọ̀gá olùmọ̀ olùmọ̀ bá wọn. alhamdulilayi àmọ́ rò pé ẹ̀yin náà ti gbọ́ báyìí pé àwọn ilé ìtẹ́mi sì kó wáyìí tábà ní ká lù wọ́n ó lù wọ́n pa o sọ ẹ́ rí i pé pípa wà ń bíbá yà àbí ó ní àwọn ilé ìtẹ́mi sì kó wáyìí àwọn onígbà táwọn ọlọ́pàá wá dé wọn á ní ká lé wọn kọ́lá wálé àwọn kan lọ sí yà yín àwọn kan lé àwọn kan lọ sí yà yín àwọn ilé tẹ́mi tí kó wáyìí tọ́ba ní ká lù wọ́n wọ́n lù wọ́n pa o sọ túmọ̀ sí pé alùyàn pa làwọn ọmọ rẹ̀ òun fún rẹ̀ lọ́sọ̀ bẹ́ẹ̀ sọ alákọ̀ọ́kọ́ nìyẹn inshallah ta'ala ẹ jẹ́ ká tún gbọ́ ẹlẹ́ẹ̀kejì náà sọ ibi tó ti ń sọ̀rọ̀ pípa pípa yìí náà ẹ jẹ́ mo ní kankan ó ń hàn nínú ọ̀rọ̀ sí àbàtà ń sọ yìí òun náà lọ̀rọ̀ ṣe òun lọ̀rọ̀ pípa pípa pípa pípa sọ bismillah ẹ jẹ́ kí yá gbọ́ ẹlẹ́ẹ̀kejì náà. ó wá kù òun náà ń bẹ ní ọ̀gá ọlọ́pàá yẹn bá ní ti orí ẹ̀ gbọ́ òun bá kí owó orí yẹn tẹ̀ òun tẹ̀ka abalọ̀ ọmú bẹ́ẹ̀ ó jẹ́. naam inshallah ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí i. ó wá kù gbà òun tà ń bẹ́ ní ọ̀gá ọlọ́pàá ẹ̀ka ní kí orí ẹ̀ gbọ́ òun bá kí owó lẹ́yìn ẹsẹ̀ òun tó kí abalọ̀ ọmú bẹ́ẹ̀ ó jẹ́. naam ẹ jẹ́ n play with me. ìbọn bẹ́ẹ̀ ṣe góòlù kílà ẹjọ́ la lọ́kọ́lẹ̀ òkú kílà tí ọ̀la òkú kọ́ wàláhì. àwọn kìnnì yìí ìwà máa bí wọ́n lè ń ṣe ṣégeṣége báyìí. so inshallah ta'ala nǹkan tí yóò dẹ̀ ń sọ bí eléyìí báyìí náà níbi ẹlẹ́kẹta yìí ìgbà tó ń sọ̀rọ̀ nípa alfulani òun sọ wá sọ wípé tóun bá kú tí alfulani bá wá síbi òkú òun pé wọ́n lù pa pátápátá ni ṣé bá ní sùn pé òun sọ fún ẹni yẹn wọ́n lù ẹ́ pa ni o àwọn ọmọ rẹ̀ náà sọ pé insha Allah àwọn ò ṣe bẹ́ẹ̀ ṣé bá ní sùn sọ ẹ́ rí pé ibi bíyìí náà ọ̀rọ̀ pé pípa àyàn ó hàn bíbò ó hàn bí tòun náà so ala kulli hal àwọn nǹkan wọ̀nyí nǹkan tó yẹ ká máa pílé rẹ̀ òun náà ni pé kí á lè bá a pé àfáà ọ̀rọ̀ pípa àyàn kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ rẹ̀. wọ́n sì burú lóòótọ́ fún ikú ọ̀pọ̀ lágbára ọ̀la ìwọ́lá ti nínú wọn tẹ́lẹ̀ ẹni nínú wọn tẹ́lẹ̀ ẹni gbogbo ẹgbẹ́ rọ ọ̀la á ti. kò clear kò clear ó ti ó ti ó skip àwọn olùkọ́ kan so ó skip àwọn olùkọ́ kan so ó ti kọ́ yẹ pé application ni mo fi kọ́ tẹ̀ yẹn bóyá ó ti ní problem yẹn so àìlà kúlì hàl tí tọ́lọ́wọ́n bá lè jẹ́rẹ́ òfin ní kárí kọ́ọ̀tì dáadáa kádẹ̀ rí so tábìlìkéṣin lè bá fẹ́ ṣe jákujàku atúnímì táfi kọ́ọ̀tẹ̀ pẹ̀lú gọ́lọ́wọ́n bá ṣùgbọ́n kọ́ńtà bá gbà wá lásìkò ẹ jẹ́ kí a yanjú àwọn kankan tí ó wà ńlẹ̀ ṣé báyìí ní sèso pẹ̀lú gọ́lọ́wọ́n bá so nígbà tí a bá ti rí ilé báyìí tí a bá ti rí ṣe dáadáa so a máa play rẹ̀ sí gbọ̀ wá. naam kí làwọn nǹkan tí àwa gbèrò láti yanjú lálẹ́ yìí òun náà ní kíkà kọ́ bẹ̀rẹ̀ àwọn ẹ̀rí látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam nípa wípé anabi sallallahu alayhi wa sallam ìdájọ́ tó fún bídà lásìkò rẹ̀ kìí ṣe ìdájọ́ tí àwọn jàbàtà tí wọ́n fún bídà lásìkò sí i gbogbo èèyàn tó bá dẹ̀ fún nǹkan ní ìdájọ́ nínú ẹ̀sìn àtọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam òun náà láti máa mú ìdájọ́ nǹkan so a gbọ́dọ̀ dá ìdájọ́ mú wa lápò ara wa gbogbo ẹnikẹ́ni tó bá dá ìdájọ́ mú wa lórí àlámọ̀rí kan nínú ẹ̀sìn lápò ara rẹ̀ irú ẹni báyìí iṣẹ́ burúkú iṣẹ́ kúfùrù ló ń ṣe yẹn ṣé bá ní naam kí wá ní ìdájọ́ tánàbí sallallahu alaihi wasallam tó dá lórí àwọn lórí bídà lásìkò rẹ̀ ó ní wípé ẹ̀rí alákọ̀ọ́kọ́ ilé tó yẹ sí àwọn àfáà sunna tí wọ́n máa ń mú wá sájà máa ń lò alimami Shatibi rahimahullahu ta'ala nínú tírà àwọn tápẹ́ ní al-i'tisam wọ́n mẹ́rin wa alimami Qurtushi nínú al-bid'ah al-hawliya àwọn náà mú ẹ̀rí wa síra nìsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àfáà súnnà tó yẹ sí pé tábà nípa ìdájọ́ bídà wọ́n máa ń mú àwọn wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra súnà tá a bá ń rí tíra àwọn àfa ẹ̀sìn tí wọ́n ma ẹ̀sìn wọn lórí ọlọ́run bá wí ànábì wí ọ̀pọ̀lọpọ̀ tíra wọn nígbà tó bá ń sọ̀rọ̀ nípa ìdájọ́ bídà wọ́n máa ń mú hadithi wa wọ́n máa ń mú wa pẹ̀lú ìṣàrọ̀ ẹlòmí ò mú wa lódìdí ẹlòmí ò mú wa pẹ̀lú ìtọ́ka tó yẹ sí pé ẹni tí ò bá sábà tí o bá tí o bá sábà bí àwọn àfáà ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ o lè má gbọ́ yé pé nǹkan ń ṣe ìtọ́ka ni ẹ̀rí yẹn kí lẹ̀rí náà sọ àwọn àfáà sọ pé nínú àwọn bídà tí o gbé yẹn jáde kónú Islam tí o sọ yẹn di kèfèrí wọ́n ní kàbídà àti tabatul wọ́n ní gẹ́gẹ́ bí bídà àtabatul kí èèyàn sọ pé èèyàn fẹ́ sá fún àwọn adùn ayé kan èèyàn fẹ́ sá fún àwọn adùn ayé kan nítorí pé súnmọ́ lọ́wọ́n ba torí pé òun fẹ́ súnmọ́ lọ́wọ́ bá ó wá fẹ́ sá fún àwọn adùn ayé kan ṣerú bídà bẹ́ẹ̀ kí ẹ sọ pé òun ní fẹ́yàwó nítorí àti súnmọ́ lọ́wọ́ bá bídà ní irú nǹkan yìí. nǹkan tó fi jẹ́ bídà ni pé ẹni yẹn ti ní láti sọ́kàn pé àìfẹ́yàwó òun yẹn òun fẹ́ fi súnmọ́ lọ́wọ́ ni. so n táyà ń pè ní bídà òun náà ní gbogbo téèyàn bá ti ń ṣe nínú ẹ téèyàn bá ti ń ṣe tọ́wá láníyàn kó ń ni. àwárí fi nǹkan jọ́sìn fọlọ́run ọjà ìdìsọ́kàn ni o ọjọ́ ọ̀rọ̀ ẹnu ni o àbọ̀jẹ́ iṣẹ́ tá à ń borí kéríkì ara ṣe gbogbo nǹkan téèyàn bá ti ń ṣe nínú ẹ̀sìn tó wá ní àníyàn pé bóun ṣe ń ṣe yìí òun fi ń jọ́sìn fọ́lọ́run ọba ni òun ọmọ ẹran kan ládàá ọlọ́run ọba òun fẹ́ dógóńgó lọ́dọ̀ ọlọ́run ọba ni nìyẹn ṣé so a kéèyàn sọ pé òun ò ní fẹ́yàwó nítorí àti súnmọ́ ọlọ́run ọba kóun lè bá rí ọlọ́run ọba sìn dógóńgó nítorí òun àwọn afáwọn ni kàbídà àti tabatul ẹgẹ́ bíi bídà àtabatul irú bídà yìí ọ̀sán ẹ̀dí kẹfẹ́rí. wọ́n ní bákan náà wọ́n sùyá mi kọ́ ìmọ̀ fi shams àti gẹ́gẹ́ bíi pé kéèyàn máa ṣe bídà pé ń gbá ọ̀wẹ̀ lẹ́ni tó dúró sínú oòrùn jàmáà kéèyàn dúró sínú oòrùn lásán pé ó wù mí láti dúró sínú oòrùn láì láníyàn pé mo fi ń jọ́sìn fọlọ́run ọba kìí ṣe bídà nínú nǹkan tó tọ́ ni pé mo fẹ́ dúró sínú oòrùn kí ló dé ó wù mí bẹ́ẹ̀ ni tá a bá lè gbà wọn mọ̀ràn kó kú mẹ́ pé ó lè fa malaria àbó lè fa kára rẹ gbóná àbí ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá gbà wọn mọ̀ràn tó bá gbọ́ tọ̀ tó o bá dẹ̀ gbọ́ kò sẹ́ni kankan tí ó sọ pé òun ṣe bí dáa torí pé o lọ mọ́ ẹ̀sìn pé bó ṣe dúró sínú òrùn yẹn òfin jọ́sìn fọlọ́ ọba ni. jẹ̀mọ́ nígbà tó o bá ti wálé lọ ìdúró sínú òrùn rẹ tó o bá ti wálé lọ papọ̀ mẹ́sìn wípé bó ṣe dúró sínú òrùn yìí òfin sin lọ́wọ́ ọba ni ó ti di bídí àmọ́ lọ́wọ́. nítorí pé ní bídá nìyẹn ìtẹ̀yàn ń ṣe tọ́yẹ́ tí kò wá lánìyàn kó òfin jọ́sùn fọ́lọ́ ọba àwa wọnú ẹ̀sìn àrínú lànà nẹ́bì a náà Kùránì kọ́lọ́ ọba ní káfíru ọ̀nà bẹ́ẹ̀ jọ́sùn fún Ọlọ́run ọba. sòrú nǹkan báyìí irú bídá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní pẹ́kí yẹn sọ pé èèyàn láti ìlú kan kejì nísìn mo fẹ́ ìníwọ ìníwọ ìníwọ kadà ìdẹ̀níwọ plane àbáwọn nǹkan gùn àwọn nǹkan wọ̀nyẹn mo fẹ́ sẹ́rìn láti ìlú kan sí ìlú kan kí wọ́n bí ó lè kí ló ń le kó ló ń fẹ́ fi ṣẹṣẹ sáìtì ni òun fẹ́ fi ṣe dárayá ni kò sẹ́ni tí ó bu ọ sí yẹn. àmọ́ tá bá bí ó lè kọ́ wá ní tó ń ṣe yìí o òfin jọ́sìn fọ́lọ́wọ́n ọba ni pé ìrìn láti ìlú kan sí ìlú kejì yìí ó fẹ́ fi jọ́sìn fọ́lọ́wọ́n ọba ni ọláníyàn pé ó ní ládá lórí ẹ̀ ọláníyàn pọ̀ fẹ́ fi dé gbogbo nínú sin lọ́wọ́ ọba ni ó ti di bídà nìyẹn sorú bídà yìí náà bídà yẹn ò gbé yẹn jáde kónú Islam tó bá jẹ́ sí pé irú àwọn bídà báyìí ni àwọn àfáwọn ní bídíà tí ó gbé ẹ̀jáde kó ní islam ni so yẹ báyìí nísìn àmọ́ síwájú kí n tó wá máa mú àwọn ẹ̀rí táwọn afá máa ń ṣe tá máa ń ṣe ìṣàrọ̀ tá máa ń ṣe ìtọ́ka sí wa lórí eléyìí báyìí tí mo ní àdìmọ́mù ṣáàtìrì àwọn ti ẹ̀dídì mú wa àtàwọn afá mi àtàwọn afá mi lórí àwọn bídíà tó yẹ sí pé irú ẹ̀ náà ṣẹlẹ̀ lásìkò ànábì sallallahu alaihi wasallam kódà ní ṣejú ànábì ni tí àwọn àti àrí àwọn sọ̀hábà tán sórí bídíà yìí tó ń ti bẹ́ẹ̀ tánàbì sallallahu alaihi wasallam ògbédàjọ kẹfẹ́ lílé wọn lórí so ibẹ̀ làwọn àbá àti yọ ẹ̀rí wípé àṣé àwọn bídíà kan ń bẹ nínú ẹ̀sìn tó yẹ kí èèyàn lè ṣe tí ò dẹ̀ ní sọ̀rọ̀ di kèbèrè ṣé bá nìsí kí n tó lọ síbẹ̀ yẹn ẹ jẹ́ kí kọ́kọ́ ṣe nǹkan tán kẹ́yìn kọ́kọ́ sọ definition bídíà fún wa pẹ̀lú àyà Quran torí ẹ̀ bí wọ́n yẹ ṣàlàyé bídíà yìí sìn ó ti yé báyìí nìsín pẹ̀lú pé gbogbo ojú ọ̀nà téèyàn bá fi ń jọ́sìn fọlọ́run ọba gbogbo téèyàn bá ń ṣe tó wá láníyàn kó òun fi ń jọ́sìn fún ọlọ́run ọba ni táníyàn ìjọ́sìn fún ọlọ́run ọba ti lè pẹ̀lú ẹ̀ bóyá àdìsọ́kàn kan ló ní ni ọwá láníyàn pé àdìsọ́kàn yìí ńlọ́tọ́ kéèyàn ní gẹ́gẹ́ bí mùsùlùmí àwa wọnú alukur'an àwọnú sunna nabi àárí pé ọlọ́run ọba àlékẹ́lá pa wá láti ẹ̀ka fi irú àdìsọ́kàn bẹ́ẹ̀ jọ́sìn fún ọlọ́run ọba ìwọ wá ní àdìsọ́kàn yìí lọ́dà àtọ́ inú definition tí àwọn àfa gbà wọlé jù láyé tí tẹnu àwọn àfa kò lé lórí ìtumọ̀ bídẹ́ àtẹnu àwọn àfa kò lé lórí òun náà ni ìtumọ̀ tí alimami Shatibi rahima allahu ta'ala tafu bídà alimami Shatibi gbàtà fẹ́ sàlàyé bídà wọ́n ní tariqatun fi dini mukhtara'a wọ́n ní ojú ọ̀nà kẹni tíyẹn gbé kalẹ̀ sínú ẹ̀sìn mukhtara'a fẹ́ẹ́ pé ojú ọ̀nà yìí wá ní ojú ọ̀nà tá a gbélé hun ni ààrẹ rí fún nínú alukur'an àṣìyẹ́rì fún nínú súnà ìwọ fúnra rẹ ló gbé ọ̀nà bẹ́ẹ̀ kalẹ̀ fáwọn fi jọ́sìn fọlọ́hún. طريقة في الدين مخترعة تضاهي شرعية طبعا جوجو أنا شريعة ìtumọ̀ ẹni pé ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀n ìbáàdà ó sì fi ń jọ́sìn fọ́lọ́wọ́n ọba ni gẹ́gẹ́ bá ti máa ń fi ojú ọ̀nà ṣẹ̀ríà náà jọ́sìn fọ́lọ́wọ́n ọba bẹ́ẹ̀ náà ìwọ náà ti gbé kalẹ̀ àmọ́ ààrẹ rí fún nǹkan yẹn fọ́lọ́wọ́n ọba nìkan ká fi ojú ọ̀nà yẹn jọ́sìn fọ́lọ́wọ́n ọba. يقصد بالسلوك عليها المبالغة في تعبد لله سبحانه tó wá yẹ sí pé èròǹgbà ẹni tí ń ṣe ìjọsìn yẹn ìjọsìn àgbélẹ̀rọ yẹn tá a rẹ́ẹ̀dì fún pọ́lọ́wọ́n bá àlékẹ́lá ṣe ọlọ́wọ́n bá ṣe lọ́nà ẹ̀ léwa lórí tá a sì rẹ́ẹ̀dì pánẹ́bí sallallahu alaihi wasallam ṣe àbánẹ́bí kọ́ wa láṣẹ ká ṣe yẹn ẹni tí wọ́n ń rin ojú ọ̀nà yẹn tí ń ṣe bídíà yẹn èròǹgbà rẹ̀ tí fi ń ṣe òun ni pé òun fẹ́ dégòǹgbò nínú ìjọsìn fọlọ́wọ́n ba ìdí tí fi ń ṣe nìyẹn sòrú nǹkan báyìí bídà ni ọmọ jẹun tán pè ní bídà nìyẹn tẹwárí tààrífù yìí ìdẹ́bínéṣẹ̀ nìyí ìtumọ̀ bídà yìí àlìmámù Ṣáfi'í inú Al-Qur'an náà ti áyà wo ló ṣàlàyé ẹ̀ òun náà ni áyà tí ọlọ́run bá àdékẹ́ láti sọ wípé waja'alna fi qulubil ladhina ittaba'u ọlọ́run bá ní a fi sínú ọkàn àwọn tó ń tẹ̀ lánàbí Ìsá waja'alna fi qulubil ladhina ittaba'u rahmatan wa rahma ọlọ́run ní ìṣèjẹ̀kù fúnra rẹ ni ìlànà ara ẹni a fi sọ́kàn àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ànábì Ìsá alayhi salatu wa salam wa rahbaniyatan ibtada'uha ọlọ́run wá ní rahbaniyya ká sọ pé yòó ní fẹ́yàwó sọ pé ni mí ni mí ẹ sọ pé àní bá ní o àwọn ọmọlẹ́yìn ànábì ni wọ́n fún ara wọn ibi tajà ìhà ọlọ́ni bídíà kí ẹ sọ pé òun ní àníyàn kó n ba. ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba kọ́ ni akọ́lé wọn lórí bẹ́ẹ̀ kìí sàwọn ọlọ́run ọba lásìkò lófin lé wọn lórí bẹ́ẹ̀ àwọn fúnra wọn náà dààmú wá fúnra wọn. eléyìí báyìí ni ọmọ ìjẹ́ pé wáyé pé sọ̀rí kọ́tùn fi dín ojú ọ̀nà kan ní nínú ẹ̀sìn mùkútàrọ̀ àtọ́ pé àwọn èèyàn ni wọ́n dá ahun ọlọ́run ọba àlekẹ́ lákọ́lẹ́ yọ̀ǹda rẹ̀ lọ́lọ́run ọba àlekẹ́ ọba la yọ̀ǹda bẹ́ẹ̀ kàn ṣe nítorí pé níbi

ẹ̀sìn náà fẹ́ ṣe fọ́lọ́wọ́n ba wọ́n fẹ́ dógóngó nínú ìjọsìn fọ́lọ́wọ́n ba ni ní imáàmù Ṣáfi'í sọ wípé yuqsadu bis-suluki 'alayha al-mubalaghatu fi ta'abbudi lillahi subhana torípa àwọn eléyìí náà ọlọ́wọ́n bá ní illa ibtigha'a ridwanillah fama ra'awha haqqa ri'ayatiha ọlọ́run nígbà tán wá dá bídà ilẹ̀ fúnra wọn tán bídà ní máa fẹ́yàwó àní máa lọ́kọ yìí àyà kùránì ni mò ń kéye o ọlọ́run bá nígbà tán dá alẹ̀ tán fama ra'awha haqqa ri'ayatiha wọn wá tẹ̀lé gẹ́gẹ́ bó ṣe tẹ̀lé wọn lo òfin rọ̀bàníyà yìí gẹ́gẹ́ bó ṣe ká lò àwọn náà ní dálẹ̀ fúnra wọn o gbàtà dálẹ̀ tán wọn wá máa lo bó ṣe ká lò. ní fa minhum ajrahum ọlọ́run wá ní àwọn tí wọ́n jẹ́ múmìnì nínú àwọn tó dábídì àyílẹ̀ subhanallah àti pé ìyẹn ń ṣe bídíà àti kòyàn jáde kónú ìjẹ́múmi ni èyàn kà máa jẹ́múmi ni tí máa ní ẹ̀dẹ́kù ni ọlọ́ni fa minhum ọlọ́ni inú àwọn tó dábí alẹ́ yìí nínú àwọn ọmọlẹ́yìn anábì yìí tó ń ṣe yìí àwọn tó nínú wọn ọlọ́ni fún wọn iṣẹ́ wọn tí wọ́n ṣe fún ọlọ́run yàtọ̀ fún iṣẹ́ bídíà yìí wọ́n láwọn iṣẹ́ tí wọ́n ọlọ́run ní àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn kò kí ni wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni tí ò dúró déédéé ni wọn ṣé báyìí nìsín so látara báyìí ẹ rí i pé nínú àyà yìí ọlọ́run ọba àlekèrè ti dàlàyé bídíà fún wa òun náà ni ọ̀nà téèyàn bá gbé kalẹ̀ láti máa fi jọ́sìn fún ọlọ́run ọba tọ́lọ́run ọba àlekèrè ò dẹ̀ lọ́wọ́ sí i tó wáyé pé téèyàn fi ń ṣe ni pé èèyàn fẹ́ ṣe kí ni o èèyàn fi ń wà nù ọlọ́run ọba èèyàn fi ń wá ládá lọ́dọ̀ ọlọ́run ọba èèyàn fi ń wẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run tó wá sọ dájọ́ rẹ̀ fún wa yí pé tó ń ti àwọn tí wọ́n ṣe bídíà nínú àwọn nínú àwọn ọmọlẹ́yìn ìbànú àwọn ọmọlẹ́yìn àrẹ́bì ẹ̀yìnsá yìí tó ń ti bẹ́ẹ̀ wọn àdìkètò yìí torí pé àwọn tọ́jà múmi nínú wọn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn sì jẹ́ fásitò wọn jẹ́ kòkì so aya yẹn ó ṣàlàyé bídíà fún wa ó lè ṣàlàyé ìdájọ́ rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba fúnra ara rẹ̀ sora nisi naam alákọ̀ọ́kọ́ nìyẹn naam nínú àwọn ẹ̀rí again tó bá wá nínú sunna òun náà ni hadith kan ilé tẹ́sí alimami Bukhari wọ́n gbà wá nínú sahihu wọn látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhu hadith yìí ó wà nínú kitabul aimani wa nubur ó ní mo ní àwọn àfáà máa ń múlẹ̀ wá lẹ́rìí wípé ara àwọn bídíà tí ó ba ìsìláàmù jẹ́ tí ó sọ̀rọ̀ di kèfèrí nìyẹn inshallah àwa wo hadith náà àwa wo ibo nídájọ́ pé bídíà yóò ba ẹ̀sìn jẹ́ ibo ló wà nínú hadith náà bákan náà kí ni àwọn àrújú wọn tọ́mọ fi ń fẹ́ kó hadith yìí dànù sáde máa ń fẹ́ tako hadith yìí tán ilé fi rinlẹ̀ tó bẹ́ẹ̀ sábà ti gba hadith yìí wọlé tó ń dẹ̀ fi rinlẹ̀ yẹ́ bá ti fi rinlẹ̀ yìí àwọn náà kó nínú àkídà burúkú yìí àmọ́ torí pé wọ́n fẹ́ fi àkídà yìí lẹ̀ wọ́n sáfẹ́ wọ́n sáfẹ́ máa dìfẹ́ǹdì ẹni at all cost pé gbogbo tó bá gbàrà wọn fún àwọn ságbọ̀rọ̀ dáàbò bo ẹ̀sìn burúkú táwọn mú wáyé ni nítorí ẹ̀ àwọn náà máa tako hadith yìí kí wàá náà máa ń sọ lórí ẹ̀ á sọ pẹ̀lú gbọ́lọ́ wọn bá àmọ́ kí àwọn àbá àsúnì náà fàyọ lẹ́rì lórí ẹ̀ á kí ni hadith náà mo lọ wà nínú sahihul bukhari kitabul aiman wa nuzur hadith yìí níjọ́ tí Ana kọ́ṣà jabata, tí a dìbẹ́tì pẹ̀lú jàbàtà ìgbà yẹn gẹ́gẹ́ láì fẹ́ kú lẹ́yìn rẹ̀ lórí pé ah, àwa ti rí ẹ̀rí o lórí pé ànú tó ń pè wá sí àwọn òde ní ṣe nǹkan tó ń sọ yìí mọ́ àwa àmọ́ wa fẹ́ ṣàlàyé fún ìwọ náà kójú tiẹ̀ náà lè to ẹ̀rí táwa rí tàbí fẹ́ kú nínú ànú burúkú tó ń pè wá sí àwa lọ ṣe dìbẹ́tì pẹ̀lú ẹ̀ dìbẹ́tì tá a ṣe pẹ̀lú ẹ̀ nìyẹn tá a conclude ẹ̀ níjọ́ yẹn ẹnjọ́ ẹni tá a wá padà wá bẹ̀rù kò sí pé a tún padà máa kọ̀ntínú dìbéètì yẹn látijọ́ yẹn láti wá ń clamọ̀ láti wá ń pariwo pé já kọ̀ntínú rẹ já kọ̀ntínú rẹ wàláì arákùnrin yóò lè bọ́ta máa o. ebi ń ta sáfàdé òun sí ni pé a padà máa bá kínní lọ ààrí ni yẹn ju asáfẹ́nu ọ̀rọ̀ yẹn jó síbi kan ni àfi adúró síbi kan. àwa ni a máa kọ̀ntínú lọ ṣé ń ta bá ládé lórí ṣé àní padà má dé òun àṣẹ ni àní tíkàdé òun ni látijọ́ títí dòní tàǹké kò gbà máa o. ọ̀yàrí pátápátá gbáà ni torí pé ńjọ́ yẹn tá a mú hadithi wá fún mo fi ọlọ́run máa tẹ́mi mi ń bẹ lọ́wọ́ ẹ̀ búra tí màá dún wájú ẹ̀ rojọ́ wàláhì ìjàmbá tó gbọ́ hadithi rí wàláhì mo búra kò gbọ́ rí kò rí láyé gbogbo àwọn ẹ̀rí tó wá fún gan òórí àwọn tójú rẹ tó tó ó nìkan ló ń lò àwọn ẹ̀rí yóò sì tọ́ka lórí nǹkan tó ń sọ á padà kó gbẹ náà wá sẹ́yìn náà orí sè. nígbà tá a fún ní hadith yìí wàláhì kò rí rí láyé hadith yìí ní Abbas ni ó wà ní Sahih Bukhari. wọ́n ní bayna Rasulullahi sallallahu alayhi wa sallam yakhtubu. wọ́n ní nígbà tí anabi sallallahu alayhi wa sallam ṣe kútùbà lọ́wọ́. fa idha bi rajulin qa'imin fi shams lójijì báyìí ànábì sírí sókè báyìí ànábì kẹrí ọkùnrin kan tó dúró sínú oòrùn ni jama ìgbó ló dúró sí inú oòrùn ànábì rí ọkùnrin kan tó dúró sínú oòrùn ànábì wá ní manhaza ànábì wá bí àwọn sọ̀hábà lè rè pé ta ló ṣe talẹ̀ tó dúró sínú oòrùn yìí ó túmọ̀ sí pé nù bògì lànábì wá àtàwọn sọ̀hábà yòókù òun nìkan ló dá dúró àbí ànábì wá ń béèrè lọ sọ̀hábà pé manhaza ta lè léyìí tó dúró nóòrùn qalu abu Israel, àwọn sọ̀hábà wá ń dá ànábì lóhùn pé abu Israel ni bàbá Ísírẹ́lì ni nazara an yakuma wala yaku'id ó ṣèlérí wípé òun ó dìde nàró ni òun ò ní jókòó wala yastavil òun ò sì ní bọ́ sínú bòjí inú òrùn lòun ó dúró sí wala yatakallam òun ò sì ní bá ẹ̀dá ọlọ́run bá kankan sọ̀rọ̀ wa yasumu òun ó sì máa gbàwẹ̀ pẹ̀lú ìṣesí jama'a ó ń gbá àwẹ̀ ó wá fún àwẹ̀ yìí ní àwọn mẹ́jẹ̀mú pé n tóun fi fẹ́ àwẹ̀ yìí ó kóun lè bá ní ládá lórí ẹ̀ dáadáa kóun lè bá dógóńgó nínú ládá lórí àwẹ̀ yìí òun ò ní dúró sínú òun ò sí bọ́ sí bògì jàmá èyàn ń gbàwẹ̀ ó bọ́ sí bògì gan-an àwẹ̀ ń sèyàn bákanbákan àbí ọwọ́ wo pé báwọ̀ yìí bá ṣe gbòun tó sàǹgbẹ́tẹ̀ bá dúró sínú ó wá wípé tó ń bá dúró sínú òrùn yìí tó mí tètè gbẹ lára òun táwẹ̀ yìí wá tó wá lálà sí òun dáadáa òun ò ní ládá ọlọ́run ọba ló fi dúró sínú òrùn òun wá wípé tó ń bá tó ń jòkó ó ṣe ṣe káwọn máa sinmi sára òun ó tó dìde ni tó ń bá dìde tó ń ti bẹ̀rẹ̀ látìgbà tó ti bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn tí tó fi di wọ̀ ní dáadáa kankan sọ̀rọ̀ eléyìí báyìí sì ní pẹ̀lú panupọ̀ gbogbo àwọn afá àyányán wọ́n jẹ́ kó yẹ pé iṣẹ́ tí àbú ìsọ̀ yìí ṣe iṣẹ́ bídà ni àbí iṣẹ́ bídà kọ́ ẹ rí i pé ìdúró sínú òórùn rẹ̀ ìmọ̀báyàn sọ̀rọ̀ rẹ̀ ìmọ̀jòkólẹ̀ rẹ̀ ó fi ń sin lọ́wọ́ bá ni ó fi ń gbàwẹ̀ ni pẹ̀lú àwọn kọ̀ndíṣàn yẹn ọ̀dà ẹgẹ́ bí ẹni tó lóun fẹ́ kírun sẹ́yìn pé kí n bá dúró ní ìsinmi wọn á kájẹ̀ kan sókè tẹ́ bá bí ni ìṣe tí n bá ní mo ṣe ẹ̀sán ni àmọ́tọ̀ nígbà tí a wá rí mi mo wá ní mo fẹ́ yẹn nẹ́fìlà o àmọ́ nẹ́fìlà tí màá yẹn yìí màá kàṣẹ kọrọ̀ tí màá fi parí ẹ̀ ni. sẹ́wọ̀n pé tí a bí mílẹ̀ kí n yẹn nẹ́fìlà oníkàṣẹ kọrọ̀ ni àwọn yóò bí mílẹ̀ rẹ̀ pé à irú o tó lé lẹ́yìn kí mo ti lẹ́yìn ẹ̀ ó ti di bídí àníyàn àbí. bó yẹ jẹ́ pé àwọn o wàláì nígbà tí wọ́n náà wa aago kan òru lójì ó sì kásẹ̀ kan sókè ni. sẹ́gbọ́ ọbẹ̀ dọ̀bẹ̀ nìyẹn so kọ́nà ọba kó sànù wa eléyìí báyìí dídá ni tó bá ti di pé mo ti lọ mẹ́sìn lọ́rùn pé mò ń kírun mọ́ akásẹ̀ kan rọ̀ tó yẹ gbé yìí kásẹ̀ kan rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí e ṣe kíní kìí ṣe tó burú tí ìbá ti lánìí ẹ̀sìn tí ìbá ti fi sáré ẹ̀sìn so nítorí ẹ̀yin tó ti pàtí àbú Israel tí nǹkan ibi di bídà ni pé ó fi ń ṣe ni ó ń fi nǹkan yìí gbàwẹ̀ mu tòtá bá wá rèèyàn tí ń gbàdọ̀ rẹ̀ bẹ́ẹ̀ láwùjọ wa tó bọ́ sínú n tó lòun nípa yàn sọ̀rọ̀ òun ò sì ní jòkó òun ò sì ní bọ́ sí pẹ̀lú àwẹ̀ á pé ń ṣe bídà bá ní ṣe bídà ó àpé bídà ní ṣe ó àbú Israel ṣe bídà múru o lórí eléyìí báyìí o àmẹ́jẹ́mi kọ́kọ́ sàlàyé naam anabi sallallahu alaihi wasallam wọ́n sahaba wọn sàhábà pé muruhu wa fi riwaya murhu anabi sọ wípé ẹ lọ pa láṣẹ ẹ lọ sọ fún báyìí wípé àmúrúhù fàlìyẹsẹ̀vìl ẹ lọ bá ẹ pálátẹ ẹni kọ́ bọ́ síbò gí mọ̀ ń wòye kọ́ bọ́ síbò gí lẹ́sẹ̀kẹsẹ̀. wàlìyẹ tẹ̀kẹ́lá kó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ wàlìyẹ kò èèf kó dẹ̀ jòkó wàlúùtí màsọ́ọ̀mà kó dẹ̀ kọ̀m̀pìtì àwẹ̀ rẹ̀. ìdí báyìí àwọn àfa wa fa ìdájọ́ yọ wípé ẹ wo nǹkan tá nẹ́bí sallallahu alaihi wasallam fábù Isra'il tó ń ti kó ṣe bídíà ẹ rí i pé inú iṣẹ́ tó ṣe ààwẹ̀ òun jẹ́ iṣẹ́ fi ń ọba tó dáa ẹnu ibi tí bídíà wà nínú iṣẹ́ rẹ̀ òun ni àìjòkó sínú àti àti ìnàró kíkó ń fẹ́ mi gbàwẹ̀ anabi sọlọlọ sàn wá yọ gbogbo ntọjẹ dídí à inú iṣẹ́ rẹ̀ anabi wá ní kápá aláṣẹ kọ yọ ogun ẹ̀dá nù àmì eléyìí tó jẹ́ súnà eléyìí tó bá òṣùwọ̀n ọlọ́wọ́ bá múnú sẹ́yìn kó kọ̀m̀pìlìtì ẹ̀kọ́ máa bá a lọ. eléyìí báyìí ó ń jẹ́ ìjẹ́rìgbé hadith anabi tó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radde gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ò sí àṣẹ wa lórí iṣẹ́ anabi ládàá iṣẹ́ yẹn padà sí gbogbo iṣẹ́ tí ẹni yìí ṣe tábù Israẹli ṣe yìí tí ó ṣe àṣẹ ànábì lórí ẹ̀ ànábì dá padà sí àbí ọ̀dá padà sí. ààwẹ̀ tó wá kù tó yẹ pé àṣẹ ànábì wà lórí pé káyọ̀ máa gba àwẹ̀ ànábì fi rinlẹ̀ fún nǹkan tí Imam Malik rahimahullahu ta'ala sọ lélẹ̀. Imam Malik ní gbogbo iṣẹ́ tó ṣe tí ò bá súnà mu ànábì dá padà sí eléyìí tó wá rinlẹ̀ pé súnà ni tó bá súnà mu ànábì fi rinlẹ̀ fún. naam àwọn àfa wa ni ó kílíà pé bíbí àlàbù tó bá jẹ́ wípé kúfúrú ni tó bá jẹ́ pé bídíà tábùlù sọ̀rọ̀ yìí lè ṣe yìí tó bá jẹ́ pé bídíà ìṣe kèfèrí ni tó bá jẹ́ pé bídíà tó gbẹ̀yìn jáde kónú Islam ni iṣẹ́ rẹ̀ àwẹ̀ rẹ̀ yẹn bàjẹ́ alẹ́bí wa sọ fún pé àwẹ̀ rẹ̀ yìí ti bàjẹ́ o lọ tún àwẹ̀ yẹn gbà kí ló fà á nítorí pé ìṣe kèfèrí ìṣe ẹbọ ìmọ̀ bá fẹ́ jẹ́ ni téèyàn bá ti lè ṣẹbọ báyìí iṣẹ́ téèyàn bá ṣe dáadáa nítorí pé ẹ̀yẹ́ ti ṣẹbọ kí ọlọ́run bá lékelá sọ lórí ẹ̀ ọlọ́run bá ń sọ fáwọn ànẹ́bí ọlọ́run bá pé ọlọ́run sọ ń pa àwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run ni wàlẹ́ aṣọ́rakú làhábìtọ̀ ẹ̀hùn mẹ́kánú yà ẹ̀mẹ̀lú ọlọ́run ni àwọn ànẹ́bí ọlọ́run bá sábà fi lè ṣẹbọ pẹ̀lú ọlọ́run bá pẹ́rẹ́ gbogbo iṣẹ́ wọn tó ń ṣe yọ bàjẹ́ nù gbogbo iṣẹ́ wọn bàjẹ́ ó túnbọ̀ sí ẹbọ ń ṣe kí ni o ẹbọ máa ń baṣẹ́ jẹ́ àyà alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ jẹ́ fún wa láyà kan sí nínú àyà tó tún túmọ̀ sí pé ẹbọ máa ń ba gbogbo iṣẹ́ yẹn jẹ́ òun náà ni àyà tó lọ́ọ́ balẹ̀ kí wọ́n sọ pé ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ọlọ́run bá ní àti fi ránṣẹ́ sí ànábì àtàwọn tó ṣáájú rẹ̀ náà òjíṣẹ́ ọlọ́run bá wípé la'in ashrakta kí ilẹ̀ ànábì bá fi lè ṣẹbọ pẹ̀lú ọlọ́run bá pẹ́rẹ́ la yahbatanna amalu iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ wa la takunanna minal khasirin ilẹ̀ ànábì ó sì wà náà tí ó ṣòfò lọ́dọ̀ ọlọ́run bá subhanallah so ó túmọ̀ sí pé iṣẹ́ ẹbọ iṣẹ́ kúkúrú ni máa ń ba ṣẹ́jẹ́ ni so ìlàyé téèyàn bá fi lè ṣe kúkúrú àbẹ̀yẹn ṣẹbọ iṣẹ́ rẹ̀ yẹn ó bàjẹ́ làwọn àbáàbí ni tó bá jẹ́ sí pé bídíà tábù ìsọ̀rọ̀ yìí ni ṣe yìí tó bá jẹ́ pé bídíà kúkúrú ni tó bá jẹ́ bídíà tọ́tọ̀ yẹn di kèfè yìí ni tó bá jẹ́ bídíà ẹbọ ni àwẹ̀ rẹ̀ yẹn bàjẹ́ àlẹ́bí wa hadith yẹn wọ́n ní ó ṣe lérí ẹsùn pé anaziru ìṣèlérí ìbáàdà ni ó wá ṣe ìlérí oníbíbíà nazaro àyànsúmọ wàláyà kọrìdù wàláyà tẹvil wàláyà tẹkálà ó ṣe lè pé òun fẹ́ gbàwẹ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú pé òun ò ní báyàn sọ̀rọ̀ òun ò ní jósìbògì òun ò sì ní jòkólẹ̀ so ẹ rí i pé ìbáàdà ni nǹkan tó ṣe yẹn àmọ́ nígbà tó yẹ pé tó ṣe bídíà tó ṣe nínú ìbáàdà yìí bídíà tí ó ba iṣẹ́ rẹ̀ jẹ́ ni anábì ní kó kọ̀m̀pìlìtì àwẹ̀ rẹ̀ nígbà tí ó ti di kèfèrí pẹ̀lú iṣẹ́ yẹn tí sẹ́yìn ọ̀bà jẹ́ eré ìtọ́jẹ́ bídíà mẹ́rin anábì kọ́ yọ ajẹ́ pé bídíà yìí bídíà tí ọba fẹ́ jẹ́ ni kì í ṣe bídíà tọ́sọ̀ yẹn dẹ́lẹ́bọ kì í ṣe bídíà kèfèrí tó bá yẹ ibi tí àwọn àbá àti yọ ẹ̀rí yẹn pé àti látọjú ayé ànábì ni ànábì sallallahu alaihi wasallam ti fún àwọn bíbí àkànní ìdájọ́ pé kò lè baṣẹ́ jẹ́ eléyìí ìjàmbá tá à ń sì máa sọ pé gbogbo níjọba ogun tẹ́ yín jẹ́ ní o yóò bá ó ní níta kankan ó dàbí ilé inú wáàsí tó ṣe níbẹ̀ ìyàwó yẹn ó ní tó fi sọ fún ẹnìyẹn o ní láwẹ̀ o ọbẹ̀ fàwọn ẹlẹ́sọ̀fọ̀ níyẹn o tó bá ń ṣe bídíà yóò bá ogun tẹ́ rẹ jẹ́ eléyìí báyìí lásìjú ànábì ni wọ́n ti ṣe bídíà yìí tánẹ́bí ò sì bá sẹ́ni tó ṣe bídíà yìí jẹ́ àbí ẹ̀kọ́ ni ó tún bá àwọn bídíà kan bẹ̀ tí ìbáṣẹ jẹ́ náà gbàtà wá fún jàbàtà lẹ́rìí ọwá kèsì tiẹ̀ o èsì tiẹ̀ tó fọ̀ ń dán ẹ̀rẹ́ o kò rádìsì ní alákọ̀ọ́kọ́ o ní kọ́kọ́ rí àdìsì for the first time ìdí ìrètí lé lórí tí ẹ kọ́kọ́ rí nǹkan tó tiẹ̀ kọ́kọ́ gbogbo ọ̀dà mo tiẹ̀ ti gbọ́ ẹjìn lọ ṣèwádìí lórí ẹ̀ ń jàbàtà ò ní ṣèwádìí à ṣètọ́nù ó gbé wáàyí yẹn wá èsù yóò gbé wáàyí yẹn wá tí ó fi yí yóò sì máa ní ẹ̀rí lọ́rọ̀ mi ò ẹ̀rí kọ́lọ́ ẹ̀rí ọ̀ràn kankan wà láì bẹ́ẹ̀ fún lẹ́rìí jù bẹ́ẹ̀ lọ kò nígbà tí ọba ti bá bẹ̀ẹ́nu rẹ̀ mú yóò yí agídí ti pọ̀ ju ẹṣẹ́ wa fà àbí bí àkọ́bí èṣù agídí ni kọ́lọ́ ọba kó sànú. náà kí lè sì tọ́bọ̀ ó ní à kò yẹ yín ni Abu Israili ó dúró bìlì jáàlì ni àlẹ́ bíbú lẹ́sùn sí pé aláìmọ̀kan ni àìmọ̀kánlá nẹ́bí òfin bá ṣẹ́ rẹ̀ jẹ́ mo láàbà irú tẹ́ẹ̀sọ kò sẹ́ni tó sọ rí láyé mo ní ìtẹ́ẹ̀sọ yìí kò sẹ́ni tó sọ rí láyé pé àìmọ̀kán kèé bá ṣẹ́ jẹ́ àà mo ní ẹ má jẹ́ adé ẹ̀sìn rúmọ́ra lójú o ìta ìmọ̀ká máa ń ṣe ni pé kò ní já gbé ìdájọ́ ntẹ́niyẹn kó sí kò ní já gbélé lórí tẹ́niyẹn bá ṣe kèfèrí nsìn ìyẹn bá ṣe kúfùrù àbóṣe ẹbọ àbóṣe iṣẹ́ bídà tába wá rí pálá ìmọ̀kan ni a ní pẹ̀lú níbi dá a dẹ̀ ní pẹ̀lú kékeré a ní pẹ̀lú ẹlẹ́bọ̀ tó pé ọmọ ìdájọ́ nǹkan tó ṣe ọmọ pálọ̀ ọba lè kéré ọ̀fẹ́ ṣe. so yín tẹ́yìn o tó ma ìgbà tẹ́yìn o tó ma dẹ lẹ́bọ̀ nígbà tó bá tó mọ̀ pálọ̀ ọba lòdì sí nǹkan títí wọ́n ń ṣe pẹ̀lú agídí omi kọ́ láyà sọ́nà nù ni. àmẹ́yẹ tí ó mọ̀ kò mọ̀ pálọ̀ ọba sọ ni tó bá mọ̀ pálọ̀ mo ní ntí ntá ìmọ̀ká máa ń ṣe ni pé kò ní já gbẹ́dájọ́ léèyàn lórí ni kò túmọ̀ sí pé kò ní níṣẹ́ yẹn kò túmọ̀ sí pé iṣẹ́ kò túmọ̀ sí pé yọ̀ọ́ bàtẹ́ yẹn jẹ́ kò túmọ̀ sí pé àìmọ̀kan àìmọ̀kan kò túmọ̀ sí pé iṣẹ́ yẹn ò ní bàjẹ́ iṣẹ́ rẹ̀ tó ṣe yẹn tó bá pé ẹbọ tó bá pé ẹbọ ni iṣẹ́ yẹn ó bàjẹ́ àmọ́ àníkò òun lẹ́lẹ́bọ n bá fún un lẹ́rìí. mo ní ẹ̀rí lórí ẹ̀ òun ni hadith kan tí ó wà nínú sahihul bukhari náà ni kò yẹ báyìí nísìn nípa ọ̀rọ̀ bá a ṣe máa ń ṣe ọdún léyà anabi sallallahu alayhi wa sallam ó ń sàlàyé ọdún léyà bá a ti máa ń ṣe nínú islam ó ń sàlàyé ẹ̀ lọ́jọ́ eid anabi sallallahu alayhi wa sallam wá sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá pẹ̀rẹ̀ léyà rẹ̀ lọ́jọ́ eid ni o anabi wa anabi wa ń ṣe kútùbà eid fáwọn èèyàn anabi ní gbogbo ẹnikẹ́ni tó bá yẹ kó bá pẹ̀rẹ̀ léyà rẹ̀ síwájú ká tó wá kírun eid síwájú eid ló ti pẹ̀rẹ̀ léyà anabi ní kò ní ẹran o kò ní lára kópa léyà o wàmẹ̀ nasaka ba'da as-salah faqad àmẹ́ni tí ọba wa pẹran léyà tiẹ̀ lẹ́yìn tá a kírun yín dì tán àrẹ́bí ní òun ló òun ló òun ló ṣe kò ń gẹ ẹran léyà tọ́lọ̀ fẹ́ kápá òun ní òní ládàá pápá léyà jẹ̀mọ́ àjẹságbọ̀ yẹn bì ní pé àtẹ̀ràn léyà nígbà tá a bá ti yín dìde là máa ń pa ẹgbẹ́ bá ti máa ń pa náà tẹ̀pẹ́ yóò clear àrẹ́bí wa ní tá a bá wá rí èèyàn kan tó ti wá pa ẹran léyà tiẹ̀ síwájú kí á tó kírun yín àrẹ́bí ní kò ní léyà kò lẹ́ran léyà tọ́pa ọlọ́run nígbà sọ̀hábì kan wá dìde sọ̀hábì yẹn wá ní ó ní ànábì èmi ọmọ èmi mo gbìyànjú wípé òní ọdún ni ọjọ́ wẹ̀jẹ̀wẹ̀ mu ni ọjọ́ tá a máa dunnú ni èmi ti wá pa ẹran léyà tèmi síwájú ká tó máa bọ̀ wá nítorí pé kọjá sí pé mo fẹ́ kọjá pé inú ilé mi dìdùn lọ́dún oṣù kọ́kọ́ bẹ̀rẹ̀ nígboro Mẹ̀dínà ẹ wo nǹkan tí sọ̀hábà yìí gbọ́yé ó ní ọjọ́ ọdún ni òun wá fẹ́ kọjá sí pé ọdún inú ilé òun ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wẹ̀jẹ̀ wẹ̀ mú ọdún ìdùnnú ọdún òun ti pẹran tòun síwájú káwọn tó wá ní ayé káwọn tó wá ẹ̀yìn òun ò ṣe kí ni òun ọ̀mọ̀dájọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rí lẹ́yìn lẹ́yìn mo mú wa eléyìí tí mo fún lọ́jọ́ yẹn kọ́ yẹn mo rántí pé eléyìí tí mo fún lọ́jọ́ yẹn kọ́ yẹn so ká má sọ nǹkan tí ò sí mbẹ̀ mo ẹsẹ̀ rántí mi so bẹ́ẹ̀ mo padà mélé ìwá kun ẹ̀rí tí mo fún lọ́jọ́ yẹn jẹ́ ń lọ síbi bẹ̀ gangan torí ọ̀rọ̀ ntòsẹ̀lẹ̀ ńjọ́ yẹn ni pé mo ní àfà hadith bẹnu wípé ọkùnrin kan wọ́n pè ní alimusiu sọláàtà èèyàn tí ń kírun jákujàku lásìkò ànábì òun náà ní kí anabi wà mọ́sálásí báyìí anabi jókòó anabi ti kírun tán sọ̀hábì yìí ó wá wọlé ìgbà tó wọlé wá kírun ìgbà tó kírun tán ó wá lọ bá anabi ó wá sálámà sí anabi anabi ní irji fasalli fa innaka lam tusalli anabi ní padà lọ kírun torí kò sí kírun jamaa ẹ̀ríkẹ́ nìyí ó wọlé bá anabi mọ́sálásí àti gbọ́dí bá anabi fọ́ lójú àbá anabi fọ́ lójú ni. ó wá kírun tán ó wá lọ sálámà sí ànábì farọ́jà alayhi salam ànábì wá dá sálámà padà sí gbàtà ànábì dá sálámà padà sí ànábì wá ní irje padà fasọ́lì kọ́ lọ kírun fàyín náà kàlám ti sọ́lì torí kò sí kírun ó mi pàdánù bíi kó ti kọ́kọ́ kírun tán ànábì wá ní kọ́ padà lọ túrun yẹn kí torí bẹ́ẹ̀ yẹn tó kí yọ wọlé abẹ́ẹ̀kọ́ ni tọ̀ sọ̀hábì wá padà ọba lọ túrun yẹn kí kájẹ̀ fánàbí òrìṣà lákọ̀ọ́kọ́ pé àmẹ́bí òrìṣà alákọ̀ọ́kọ́ la níbi kọ́ padà lọ kírun torí kò tíì kírun sẹ́ni pé kódà padà lọ kírun torí kò tíì kírun ọjọ́ ọ̀rọ̀ wípé ẹni mọ̀ pé a ti kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá fẹ́ ká yẹn ẹ ti ọ̀nà sáà tó wá padà ọ̀dà rí ẹ wá rú sọ̀hábì wa tó padà lọ ó tún wá kírun lẹ́lẹ́kejì nígbà táwọn ẹbí ní kọ́ padà lọ kírun ó tún wá kírun gbà tó tún wá kírun tán ó tún wá sálámà sáà nẹ́bì anábì tó wá dáhùn sálámà rẹ̀ anábì tó wá ní ìrìjì ìfàsọ́lì fàyínà kàlám ti sọ́lì padà lọ kírun torí pé ò tí ì kírun sẹ́. kẹwàá lè bá a mọ̀ pé anábì rí ọkùnrin dáadáa ọkùnrin náà sì mọ̀ pé rí òun àmọ́ anábì jẹ́ kó òun tó ọwọ́ sọ́kà náà wípé wàlẹ́sì báyàtàkà bil haqqi mo fi ẹni tó gbèrè ànábì dìde pẹ̀lú òdodo mo fi búra láùsìn vairahu èmi ò lè kí dáadáa jù báyìí lọ ní ìmọ̀ kí jù báyìí lọ ní ànábì fàálímùnì kọ́ mi ó ti bẹ̀rẹ̀ sọ̀hábì ti mọ̀ pánábì rí kóhun kírun àmọ́ òun ò máa kí jù bẹ́ẹ̀ lọ wọ́n fẹ́ kánábì kọ́hun pé ànábì mo ti ọ ẹ̀ máa jù bẹ́ẹ̀ lọ ni bọ́ pami láti nígbà nígbà ọgọ́rùn-ún kí n máa kí bí n ti máa kí náà nítorí ẹ̀ ń díje ká ẹ̀ máa kí ni ìlànà ìyá kọ́ mi anabi sallallahu alaihi wa sallam ọwọ́ akọ bí ó ti kírun. náà ibi jáde wà níbàyí ni pé ẹ rí i pé anabi sallallahu alaihi wa sallam ẹ̀ẹ̀mejì ńlọ́gbà àwọn ọkùnrin jẹ pé kò nírun kọ́ padà lọ kírun. tó ń ti pé ẹni yìí fi rinlẹ̀ fún anabi pé òun ọ̀mọ̀rún kí òun ọ̀mọ̀ ń pa rẹ̀ ni tó bá yẹ pé àyìnmọ̀ kan ọ̀ba tó bá yẹ pé àyìnmọ̀ kan tó bá yẹ pé sòye jẹ́ kíṣẹ́ bàjẹ́ ni ó yẹ káàdé bí sọ pé a ah, nígbà tó ti wá jẹ́ láì mọ̀ yìí ajẹ́pẹ́sẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ ń gbà yẹn kò ní ìdí tó bá di jọ́ mi mọ̀ kí báyìí mọ̀ kí báyìí tòní tó kí pẹ̀lú àìmọ̀kan yìí ọlọ́run gbà àmọ́ tó jẹ́ àìmọ̀kan tó bá wọ tẹ́ àìmọ̀kan tó bá wọ iṣẹ́ kò sọ rí pé kíṣẹ́ èèyàn má bàjẹ́ tó ń ti bẹ́ẹ̀ lọ́pàá ló jẹ́ pé tó ń ta aláìmọ̀kan tọkùnrin jẹ́ alẹ́bí níṣẹ́ rẹ̀ ti bàjẹ́ kó padà lọ tóun míì kì tó ń ti kọjá aláìmọ̀kan àwa fi padà síbi ẹ̀rí Abu Isra'il tá a mú wa ipe tó bá jẹ́ sí pé aláìmọ̀kan làbú na náà ni ó yẹ kí àwẹ̀ rẹ̀ yẹn bàjẹ́ ó yẹ kí anabi bá àwẹ̀ ẹ̀jẹ̀ kọ́ wá ní kọ́lọ̀ tó àwẹ̀ yẹn gbà ẹ̀yẹ́ bá ànábì ṣe ba ìrun ẹni tí ọ̀mọ̀rún kí jẹ́ tó ní tó rùn kí. pé kọ́ ló ní kí sẹ́rẹ̀ mọ́ ẹni tọ̀hún ẹni tí torí pé n ti ń ṣe nínú irun òun náà ni pé n kírun ẹ̀ jákujàku àwọn àkàrù sọ̀lá àwọn orígun òun tó ń pẹ́ bẹ́yàn ọba fi lè kí dáadáa ìrùn nínú irun gbogbo ẹ̀ ní òkí dáadáa lára ibi ní tó ń tala ìmọ̀kan rẹ̀ yìí àìmọ̀kan òní kíṣẹ́ rẹ̀ má bàjẹ́ lọ tóorùn yẹn kí láti wá sọ pé tó bá yẹ pé àyíṣẹ́ àbú ìsọ̀ yìí náà tó bá yẹ pé tóun náà kó sí tó bá yẹ pé ti máa ń ba ṣẹ́ jẹ́ ni tó ń ta ìmọ̀kan rẹ̀ ànábì òní kọ́ lọ sí kí ni òkó tún àwẹ̀ yẹn gbà àmọ́ nítorí pé n tó kó sí ò ba ṣẹ́ jẹ́ ni kì í ṣe torí àìmọ̀kan ẹ ti ọ̀nàsán ẹ̀rí alákọ̀ọ́kọ́ tá a fún nìyẹn pé àfa ọba nígbà wọ́n fún ní àdìsí ó ní à anẹ́bí kẹ́hìn kan máa tóorùn kí ni anẹ́bí òní méjì tó kírun ti bàjẹ́ mo wá ní irun zúù yọ̀wá mélòó di mẹ́ta ìgbọ́ láyé àbájá bàtà ẹnu yín mo ti kọ́kọ́ gbọ́ láyé rí pé méjèèjì tánẹ́bí bàjẹ́ ó ní ni mo ní anẹ́bí tó bídíà nù anẹ́bí bídíà nígbà bá alága àdìjẹ́ méjì lánàá ẹ̀ tí ọ̀rọ̀ sáà tọ̀ àbí ẹ̀rí sẹ́rí pé kí ẹ̀ sáfẹ́ takò nǹkan ní túláàsì ó kílẹ̀ àbá tí anábì ní ó tí ì kírun ẹ̀dá kò kí ni kí ni tí wọ́n pé ó tí ì kírun tó ti kírun anábì wá ní ìtumọ̀ ẹni pé ó nírun dìmánzílà pé ó kírun náà ni padà lọ tún kí ṣé ó ní alákòókò anábì ní kọ́ lọ tún mi ṣe pé láì ẹ̀ẹ̀mejì anábì bá àwọn ẹ̀jẹ̀ àbájábàtà anábì ah, ọ̀dà lẹ́yìn lẹ́yìn mọ́ wá ní àbá tí yóò bá ràn ọ́ àtúnnímì lọ́dọ̀ Eh, ẹ̀bọ́n ẹ̀rí wúpọ̀ fún ẹni tó bá fẹ́ ìrújú borí ara rẹ̀ ṣé bá ní sìn náà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tá a wá mú wa onímọ̀ wọn ṣàlàyé lọ lẹ́ẹ̀kan nípa títí léyà ni ẹni tó pẹran jọ léyà anábì wa ń ṣe kútúbà níjọ ẹ̀yìn pé ẹni tó bá pẹran rẹ̀ síwájú kátó kírun ẹ̀yìn anábì ní kò ní ẹran léyà o kò ní ládàá léyà anábì tó bá wá pẹran tiẹ̀ lẹ́yìn tá a bá kírun tán irú ẹni bẹ́ẹ̀ ló ṣe kò ń gẹran léyà tó ń fẹ́ kápá ọkùnrin kan wá dìde ó ní ànábì èmi ti pẹran tèmi síwájú ká tó wá sí ká tó wá kírun yín di o èmi ò sì mà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni èmi sì pé òní ọjọ́ ọdún ni mo fẹ́ kí ìdùnnú ọdún bẹ̀rẹ̀ láti lé mi lákọ̀ọ́kọ́ àrẹ́bí wa ni ṣáàtú ka ṣáàtú láhìmì ẹran tó pa yẹn ẹran lásán ni òòlù ẹran léyà tó ti pé ẹni ìsọfún ànábì pé òun ọ̀ma anábì ìṣẹ̀lẹ̀ ń ṣàlàyé fún wọn náà ni àmọ́ nítorí pé májẹ̀mú ni inú májẹ̀mú inú kíṣẹ́ yìí tó lè gbà májẹ̀mú gbọ́dọ̀ pé lára rẹ̀ májẹ̀mú ẹran léyà ni pé ó gbọ́dọ̀ jẹ́ lẹ́yìn irun nígbà tí májẹ̀mú ọ̀bá ti pé lórí òkè ní ìtìyẹn kí òun sìn májẹ̀mú ni pé àsìkò òun gbọ́dọ̀ tó àbí èyàn fẹ́ lọ sí ájì fún bí àpẹẹrẹ ìsìn fẹ́ lọ sí ee ẹni sẹ́ni pọ̀ mọ́ka wọn wọn náà máa stampede wọ́n máa ń pa so ṣé bí Eh, tó sọ̀fà àti mẹ́rùwà náà ń bẹ́ẹ̀ gbogbo gbà ibi táyì ju pàṣẹ táyì nǹkan èmi ọ̀lọ́ àjì tèmi lásìkò yìí o èmi ọ̀ lọ tèmi o tó bá dàsìkò àjì èmi ò ní lọ tèmi èmi fẹ́ tètè lọ tèmi kalẹ̀ so ẹ rí i pé ẹni báyìí ẹ rí i pé nígbà tí májẹ̀mú ò ti pè májẹ̀mú náà ni pé kásìkò nǹkan tó àbí ẹ rí i pé kò ní hajj so májẹ̀mú títí iléyà náà ni pé àsìkò rẹ̀ ò tí ì tó òun náà ni ẹ̀yin eid ẹ̀yin tá a bá kírun tán ni so sọ̀hábì ti wá pa ẹran yìí tó ń ta ìmọ̀ kan rẹ̀ anábì ní ṣáàtú kàṣáàtú láhmì ẹran tó ń pa ẹran jíjẹ lásán ni òní ládàá iléyà tó ń kọjá láì mọ̀ kan anábì ní tọ́ràn mí pa sọ̀hábì wá ń sọ òun ò lẹ́ràn míì tóun lè pa o àyàfi ewúrẹ́ kan tí ó ti ju oṣù mẹ́fà lọ tí ò wọlé yá kò tí ju oṣù mẹ́fà lọ àláwọn nífẹ̀ẹ́ ewúrẹ́ ìjà nínú ilé àwọn àrẹ́bí wa ní tò mọ́yọ̀ ń dá fún ọ lọ pa ewúrẹ́ yẹn kọ parọ́ kò àmọ́ irú ewúrẹ́ tí mo yọ̀ǹda fún ọkọ ọlọ́pàá yìí ìyọ̀ǹda fẹ́ lómi kọ́ pamọ́ láyé àmọ́ torí pé mo rí ń tọ́sẹ̀lẹ̀ sí ọ ni. tó ń ti bá aláì mọ̀kan ni àlejò ní nígbà tó ti mọ pa alákọ̀ọ́kọ́ òun ó ti ní inú tó bá díjọ́ mi ọmọ ṣe bẹ́ẹ̀ tó ń ti rí mi rọ́pò so ibẹ̀ ẹ̀ lẹ́rí wà pé tó bá yẹ pé aláìmọ̀ tó bá yẹ pé àìmọ̀kan la lẹ́bi fi excuse fábù ìsọ̀rọ̀ ìlì ni àìmọ̀kan yẹn kò sọ pé kíṣẹ́ rẹ̀ má bàjẹ́ tó bá yẹ pé ń tábù ìsọ̀rọ̀ ìlì tó bá yẹ pé bídí àti ń ba ṣe jẹ ni ànẹ́bí ọ sọ fún pé ààwẹ̀ rẹ̀ ti bàjẹ́ ẹgẹ́ bóyá sọ fẹ́ni tó pẹ̀rẹ̀ léyà síwájú ká tó kírun yìí di pé ìrun kò lẹ́ran yẹn kó tún ẹran míì pa ànẹ́bí wa sọ fún ìsọ̀rọ̀ ìlì náà pé kó náà ti rí ni kó tún àwẹ̀ ní ìgbàǹjọ́ mi àbí kò sọ́jọ́ mi tó lè gbà lẹ́nu so ivan eléyìí báyìí ń jẹ́ kó wáyé pé àṣé nǹkan tábù Israẹli kó sí àti tí ọba ṣe jẹ́ lọ́fà lànà ìjòfin bá ṣe rẹ̀ jẹ́ kéé ṣe ń torí àyìnbá kan kò yé báyìí so ẹ rí i pé àbájábàtà ti jábọ́ báyìí lórí ọ̀rọ̀ àyìnbá kan àyìnbá kan ti ń sọ pé ẹ̀rí wàlláhì ó clear gan àwọn àbá àtúnlẹ̀ tí máa ń mú wa òun náà máa ń sọ pé kàṣíyámi kọ́ ìmọ̀ fi ṣàmù ẹgẹ́ bíi bídíà kí máa gbà wẹ̀ lẹ́ni tó dúró sínú òrùn bídíà òun náà bídíà tí Abu Israili ṣe so níparí nítorí àsìkò wa ti lọ ó ní pé ọ wà sọ wípé táwọn ẹ wọ́n lé àwọn sábà mọ́ bídíà àwọn sábà ò lè ṣe bídíà láíláí àwọn sábà ò lè ṣe bídíà wọ́n tún fi àkídà ṣíà wọ́n tún fi wọ àkídà kọ̀wárì ẹ̀ tí nìkan ẹ mà ṣe gbàfẹ́ kà mú omi kò sì fi tábà kó kóńbi kó kóńbi ẹ̀gbin ó ti parí àwọn eléyìí wọ́n bá láwọn ò ní lómi ẹlómi wọn láwọn ní lomi ọba lọ wá ìtọ̀ wọ́n fi ń ẹ ti báyìí nìsín a ní ẹgbà ẹ̀rí ọ̀pá àríkẹ́ lálàáfíà ẹ̀ máa ń ká tó ti ìbàdàn yẹn eléyìí ọmọ ìbàdàn tọjọ ọmọ jàbàtà ń bàdàn o wa nìyẹn mo wa lòun wọlé nígbà tó ju ti wá ńlá kan ní two thousand and eleven táwa ń kú lọ òun wọ torí two thousand and eleven làwa túbá kúnú àkídà burúkú jágbàjàgbà yẹn nínú Ramadan báyìí náà sì lọ́lọ́ ní kójú wálá wàlọ́ inú àwẹ̀ báyìí náà ni so wọ́n wà ní ẹ wọ́n lé àwọn sàhábà mọ́ bídíà ni insha Allah ta'ala ǹjẹ́ àwọn sàhábà lè ṣe bídíà bí wọ́n lè ṣe bídíà ìyẹn lápàdà yanjú lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògbọ́lọ́ọ̀ba àwa kọ̀ntínú láti bẹ̀yẹn lọ látòrí àwa máa bá lọ pẹ̀lú àwọn ẹ̀rí tó kù látàrí ànẹ́bí torí ẹ̀rí ànẹ́bí tá a mú wáyé kò tí ì tẹ́ o alákọ̀ọ́kọ́ nìyẹn ṣèyí ò lé ní o ẹ̀rí mi tó ń bẹ látọjú ayé ànábì sallallahu alaihi wasallam táàmù wa o tó ilé ìbáyìí ń jẹ́ kó yọ wá wípé ẹ̀rí ń bẹ wípé bídíà kìí ṣe gbogbo ẹ̀ ló sọ̀rọ̀ ìdí kẹfì orí kìí dẹ̀ gbogbo ẹ̀ lọ́ba ṣẹ́ ara àwọn àpéjúwe bídíà tó lè wọṣẹ́ títẹ̀ òde níbàjẹ́ òun ẹyọ kan la rí ń bẹ yìí tó insha Allah ta'ala a máa tẹ̀síwájú lórí yòókù lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògbọ́n ọlọ́run ọba lórí wípé ǹjẹ́ àwọn sọ̀hábà sàn lè ṣe bídíà bọ́n lè ṣe bídíà torí wọ́n ni ẹ wọ́n lẹ wọ́n lẹ àwọn sọ̀hábà mọ́ bídíà nítorí kálí bá àárẹ̀ mú wa ṣé bá ní ṣèṣe o a wà sàlàyé irú àkídà àkídà wo lọ́gbà yìí ní máa nírú àwọn àdìsọ́kàn bẹ́ẹ̀ a sàlàyé pẹ̀lú ògbọ́n ọlọ́run ọba subhanaka allahumma ọ̀kan lára ẹ̀ lọ́kàn láti dáhùn ìbéèrè tí wọ́n béèrè ni pé sódà kí wọ́n máa jẹun òkú. Naam. Wọ́n béèrè pé sódà kí wọ́n máa jẹun òkú. Naam. Àmọ́ síwájú kí n tó dáhùn ìbéèrè náà, wọ́n pè wá sákèésí kan wípé lórí Facebook, àwọn èèyàn kan wà lórí Facebook pé àwọn ọmọ jàbátá yìí pé wọ́n jọ máa ń ṣe àwọn fanfa pẹ̀lú àwọn èèyàn kọ̀ọ̀kan lórí Facebook so eléyìí tó yẹ pé wọ́n jẹ́ ń da oríṣiríṣi àwọn àlámọ̀rí ẹ̀sìn rú sébà nìsín so abẹ́ká sọ́ra fún wọn sébà nìsín so kéèyàn má bá wọn jiyàn lórí Facebook ẹni tó bá bẹ́ẹ̀ jiyàn tó bá mọ̀ pé òun ní ẹ̀rí lọ́wọ́ kọ́ gbangba ni kì ṣe lórí Facebook tó máa wí kátàkátà sébà nìsín so ẹ sọ fún wọn tó bá ti fẹ́ máa ájì lórí Facebook ẹ sọ fún wọn pé inú àwẹ̀ náà ló tún wá àsìkò ń fún mi lórí Facebook yìí inú àwẹ̀ ṣé ni ní sìn bọ́ bá mọ̀ pé ó ní wàásù tó fẹ́ ṣe mọ́ bọ́ta wá ṣàlàyé ẹ̀ fún gbogbo ayé wá ṣàlàyé ẹ̀ ní báyìí ṣé bá ní sìn so fún ọ láyè láti ṣàlàyé tẹnu tiẹ̀ náà so ẹ má jẹ́ ká bá wọn ágì lórí Facebook ká máa máa da ẹ̀sìn ọlọ́run bá rú so ká ká fura sílẹ̀ báyìí yẹn so àwọn ní ìjọjà kí a máa jẹ oúnjẹ òkú ìmá jẹ oúnjẹ òkú haramu ni oúnjẹ òkú jíjẹ haramu ni kí ló fà ó ní wípé kódà àwọn sọ̀hábà wọ́n ní àwọn máa ń karú nǹkan báyìí sínú àníyáhà nínú àwọn nǹkan burúkú àrò ẹkún àrò àti àwọn ìwà burúkú téèyàn máa ń wù lẹ́yìn òkú tí máa ń kóyà jẹ òkú nù sáré wọ́n ní àwọn ka ìmá jẹ òkú sínú ẹ̀ kí ló fà á nǹkan tó fà á ni pé ẹ̀rí pé láyà nẹ́bì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú fà nẹ́bì àbẹ́ẹ̀kọ́ ni kódà àwọn tó jẹ́ mọ̀lẹ́bí ànẹ́bì Hamza ó kú fà nẹ́bì Jafar ó kú fún ànábì àbẹ́ẹ̀kọ́ ni so ọmọ ànábì gangan náà kú Ibrahim kú níjẹjọ́ ayé ànábì ọmọ rẹ gbogbo ọmọ rẹ ló kú tán àfi Fatima nìkan lọ́gbẹ̀yìn so sẹ́yìn bá lọ́mọ kékeré làwọn yóò ni wọn ṣé bá ní Hamza ńkọ́ ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn jẹ́ kú ogun kú ogun kú ogun àrídìí kan rí tí ń jẹ kú àṣìrẹ́ nìkan kan rí tí ń jẹ kòkú lásìkò ànábì sallallahu alayhi wa sallam nínú àwọn ọkà tí ọ̀dà ni kí ẹ máa jẹ kòkú wa. ṣé bá ní Jarir ibn Abdullahi al-Bajali Jarir ibn Abdullahi ó ní àwa kà sí inú àníyáhà a máa dárò òkú ní dárò tí wọ́n máa kó yàjò òkú lẹ́yìn tó kù bá kú tán ibi ká máa kóra wa jọ ká máa jẹ kòkú. ṣẹ́rí àtòjíjẹ làwọn máa ń ṣe láwùjọ tiwa yìí ẹni tó kù bá kú fún íńtánẹ́ẹ̀tì sọ ni pé àwa ni ká dáná lọ fẹ́ni náà kẹ́ni yẹn jẹ nítorí pé n tó dé bá n ti káàrójú báyà láti má lè yín náà dání èèyàn kú fún yàn àwọn yẹn ti wá dájú báyìí èèyàn ṣòfò ẹ̀mí kó tún àmàlà òbó wà ní mélòó di méjì ẹ̀mí yóò tún ṣòfò sẹ̀mó yóò tún méjì ẹ̀yin yẹn dá lọ fún jẹ ìsìnáìwìlì arábì ní ẹsẹ̀ ń jẹ lọ fún àwọn aráalé jáfàrù nígbà tí jáfàrù kú nìyẹn arábì ní àwọn aráalé jáfàrù ẹsẹ̀ ń jẹ lọ fún wọn ni torí pé àlámọ̀rí tí ó ká ìrojú fún wọn láti má dáná jẹ ó ti ṣẹlẹ̀ sí wọn ẹ̀rọ̀kọ̀ àlámọ̀rí tí ó ká ìrojú báyìí láti má dáná jẹ nílẹ̀ Yorùbá bí báyìí àlámọ̀rí tí ó fún yàn láyà tí má dáná jẹ fáwọn yàn làwákàtí so àtòrìjẹ ni ìyẹn jẹ kàn kú so lánàá ìbéèrè kan ẹnìyàn béèrè mo dẹ̀ tó ti rí pé ẹnìyàn náà tó ti béèrè béèrè ṣé bá ní sí pé kí a ṣàlàyé ìdájọ́ ẹ̀ ó nídìí wá sí ni tó yẹ sí pé láti yanjú ẹ̀ torí pé inú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ pé àwọn èèyàn dàrú láwùjọ wa yìí náà ọ̀rọ̀ kúnlẹ̀ wà ń kò dẹ̀ sí kankan tó fà á táwọn fi da ọ̀rọ̀ yìí rú mọ́ra wọn lọ́wọ́ nítorí pé n tó ti rinlẹ̀ láwùjọ wa ni n ta sì gbẹ́jú bá láwùjọ ni so ẹni tó bá dẹ̀ ti rinlẹ̀ tá a bá ti ń ṣe a máa ṣòro láti filẹ̀ so nítorí àlàbí jẹ́ pé ara àwọn kàtá ní ah, irọ́ wà aládà yìí o aládà wa ni kò sí tó burú bẹ́ẹ̀ já máa ṣe lọ àṣìṣe àwọn kàtá ní aládà ah, wa ní tòótọ́ àmọ́ ṣẹ̀rí àtakò nígbà tí o ti bá ṣẹ̀rí àmú yẹn ok àwa ò kọ́dà ẹ̀yin tẹ́ ẹ ní ṣẹ̀rí àtakò pé aládà sí ṣẹ̀rí àtakò ní kílẹ̀ rí yín tẹ́gbẹ́ mo ti ní owó mùsùlùmí a máa ma ẹ̀sìn wa lórí ìkílọ́lọ́wọ́n bá wí kílà náà di wí lámàmálé lórí kéde pé ẹ eh, àwọn bàbá wa máa ń ṣe àwọn ìyá wa máa ń ṣe à àwọn bàbá wa lè máa ṣe káwọn ìyá wa máa ṣe ń tòótọ́ àmọ́ kò túmọ̀ sí pé ọ̀dà torí pé àwọn bàbá wa àwọn ìyá wa yìí náà so àwọn náà ẹni tọ́nà ọba àdékẹ́ lápá aláṣẹ làwọn náà pé ká máa so wọ́n lè ṣe wọ́n lè ṣàṣe ètò wọ́n sì lè ṣàṣe jù wọ́n sì lè ṣe wọ́n sì lè ṣe déédéé ẹ ní tẹ mú wa ẹ̀yin tẹ́ tẹ mú ẹ jẹ́ gbádùn méjèèjì yẹ̀ o tá a bá ti gbé yẹ̀ o àmẹ́ni tí ń sòdodo náà tó ń parọ́ àmọ́ lẹ́yìn tá a gbé ẹ̀rí méjèèjì yẹ̀wò a rí wípé àwọn tẹ́ ní ọ̀dà a rí ẹ̀rí tẹ́ gbára lé látàrí ànẹ́bì wípé àtàwọn sọ̀hábà náà ṣe lẹ́ẹ̀fà ànẹ́bì tánẹ́bì ti kọ̀ fún wọn pé ká má ṣe tó bá yẹ pé àṣà tó dáa ni ànẹ́bì àwọn ibodẹ́rẹ́ ti kásà yẹn wọ́n kọ látàrí ẹranko ẹran àti kéèyàn máa kúnlẹ̀ àṣàkanni táwọn sọ àbárí látara ẹranko àwọn náà wọ́n gbé ẹranko tí ò ní làákàyè wọ́n kúnlẹ̀ fórí ànábì àwọn náà máa ṣe fún ọ ànábì ní láéláé ẹ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún mi tó àbí táàlì ìkúnlẹ̀ kíra ni kò sínú nǹkan tó dáa o ṣé báyìí ṣe àmọ́ ọ̀rọ̀ tó ní ìdí odidi lẹ́kṣọ̀ ọjọ́ kan ọjọ́ méjì mẹ́ta ni láti yanjú because ọ̀rọ̀ tó wáyé pé àwọn ìrújú bá ti wà ń bẹ̀ èèyàn ní láti wọ̀n tún láti wọ̀n òsì kílẹ̀ rí àwọn ọ̀tún kílẹ̀ rí àwọn òsì káwá bójú déédéé wò ó yẹ báyìí nìsín àmọ́ torí àyè ìbéèrè tó bó ṣe rí nìyẹn a ìjọba sọ̀rọ̀ ẹ̀dí kèfèrí àbí ọ̀sọ̀ ẹ̀dí kèfèrí sẹ́ni tí ń kúnlẹ̀ ẹlẹ́bọ ni so ẹni tí bá ń kúnlẹ̀ iṣẹ́ ẹlẹ́bọ o save anything so kọ̀sọ́ di kèfèrí o àmọ́ nù àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ó wà tí ò gbóyàn jáde kóònù Islam save anything so kọ́lọ̀ màlẹ́kẹ́lá kí ó sànù wa torí ẹni yẹn títí béèrè yẹn ká ẹni ẹdẹ lára tọ́ka lára dé kódà ẹni yẹn tó wá di òkú síbi ó tún sọ sí mi létí pé ìkúnlẹ̀ o tó bá di ọ̀la o ìkúnlẹ̀ o tó bá di ọ̀la o tò ilé báyìí mo rò pé mo ṣe rí nìyẹn sókọ́ lọ́ba pé ó sàánú ẹnì kọ̀ọ̀kan wa. so subhanaka allah alhamdulilayi ashadala ilaha illa ant astaghfiruka wa